fìrè wá mi rí ẹ fìrè wá mi kàn ẹ fìrè wá mi ríṣẹ́ ẹ fìrè wá mi bá ti ń wọlé ẹ jẹ́ kí a máa share live yẹn fún àwọn ará wa ẹ jẹ́ kí a máa share live yẹn lórúkọ Jésù Ọlọ́run yóò wà pẹ̀lú wa yóò sì ràn wá lọ́wọ́ ojú ò ní tì wá ẹ jẹ́ kí a máa share live yẹn bá ti padà wọlé. mo kí gbogbo wa pé a kú àṣálẹ́ ọjọ́ òní mo gbà ládùúrà yìí pé ẹ̀mí mọ́ ọlọ́run ò ní fi wá sílẹ̀ bẹ́ẹ̀ ni agbára ọlọ́run ò ní dágbére fún wa ọlọ́run yóò máa pa wá mọ́ yóò máa dáàbò bò wá àánú ọlọ́run yóò máa bá wa gbé gbogbo ohun tí a bá ń dáwọ́lé yóò máa yọrí sí rere mo dúpẹ́ púpọ̀ fún fífi àkókò wa sílẹ̀ tí a fi ń gbọ́ àwọn ọ̀rọ̀ ìsininétí àti ìsininíyè yìí lórúkọ jésù ẹ̀mí mọ́ ọlọ́run yóò máa ràn wá lọ́wọ́ agbára ọlọ́run yóò máa ṣíji bò wá lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba tí ó kà mí yẹ tó mú mi tó fún ìránṣẹ́ ti ìwé ìránṣẹ́ ti ẹ̀mí tí kìí ṣe ti ìwé nítorí pé ìwé a máa pa ni ṣùgbọ́n ẹ̀mí ní sọ nídìí ààyè ọlọ́run tí ó yàn mí láti rán mi ní iṣẹ́ ìrere yìí títóbi ògo ọlá àti agbára ní forúkọ rẹ̀ títí ayé àìnípẹ̀kun àmín mo kí gbogbo ẹ̀yin bàbá àti màmá tí à ń ṣe ìrànlọ́wọ́ fún ètò yìí fún iṣẹ́ ìránṣẹ́ yìí ní gbogbo ìgbà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wa lórúkọ Jésù lálàwọ̀ ò já sásán gbogbo tí a fi ń ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ mo gbàládùra yìí pé kristi yóò máa bùkún fún gbogbo wa ju bí a ti lérò lọ yóò máa ṣàánú fún wa yóò sì máa ràn wá lọ́wọ́ ilé wa ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ wa ò ní bàjẹ́ bí a ti wọlé ẹ ká máa like bí a ṣe ń like yẹn ẹ dìde ká máa share fún àwọn ará wa nítorí pé ó ṣe pàtàkì a fi ń pera wa wá sínú ìmọ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni torí pé ọmọ ìmọ́lẹ̀ ni wá bíbélì díẹ̀ ní àwọn tí ó ti rí ìgbàlà kí wọ́n dìde fún ìgbàlà àwọn ẹlòmíì lórúkọ jésù kristi yóò fún wa ní ìgbàlà rẹ̀ yọrí àmín mo kí mr ògúnmọ́lá kẹ́hìndé pé káàbọ̀ sáárín wa mo kí mr Adiola olùwàpámílẹ́rìn mo kí mr ọlájídé emmanuel olùsànyà mo kí mr ọpẹ́yẹmí abiodun mo kí mr williams ojo ẹ̀ka alẹ́ o. Muki mr abel adéyẹmọ ẹ káàbọ̀ sáàrin mr samson ìdòwú mr chris albert muki mr ọpẹ́yẹmí Abiodun, muki mr Ayo john muki mr ìjíkìgbé ọládélé bí gbogbo wa ti ń wọlé pátápátá ni mo wa muki mr Dara, muki mr ọládèjì kọ́lá muki mr ọlálẹ́kan abíọ́nà muki james ọláolúwa muki mr emmanuel ẹ̀sán ẹ̀ka lẹ́sà god bless you god bless you. God bless you. Uh, mo Mr. Abanija SF Adesola. God bless you. Uh, mo Mr. Alabi Adeolu. Mr. Folani Crown Prince. Mr. Stanley Innocent. Mr. Adekeye Caleb. Gbogbo wa pátápátá ni mo kí. Bí a ti Ẹ jẹ́ kí a máa share live yẹn. Ẹ jẹ́ ká máa share láàárín ìṣẹ́jú bíi márùn-ún. A bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yẹn ní pẹrẹwu láì fi àkókò ẹnikẹ́ni ṣòfò láàrin wa god bless you mo kí mr adeleke mr uko emmanuel mr ade mr adesola ademola mr adeniyi tá a bá ti parí ẹ̀ ó ṣeéṣe kẹ́ ẹ pé ká má lè oore ọ̀fẹ́ àti gbé e ó ṣeéṣe kẹ́ ṣùgbọ́n tá a bá wà ní life báyìí tá a bá pè á máa gbé e so ọlọ́run ó máa ràn wá lọ́wọ́ àkíyèsí pàtàkì kan náà tí mo tún fẹ́ sọ kó ló dé pàtó tẹ̀síwájú. Si àwọn kan ní ṣé àkínfẹ́ àìsílẹ̀ fún àwọn mùsùlùmí láti pè wọlé ni ètò yìí tí a gbé kalẹ̀ kò sí bójúbójú ń bẹ̀ rárá gbogbo mùsùlùmí tó bá wùn láti pè wọlé láti béèrè béèrè àbí láti sọ nǹkan pé à bóyá ń tá a sọ yìí kò rí bẹ́ẹ̀ o àbí a o àbí a nǹkan tí ò dá o pé ibi tá a sọ yìí kì í ṣe ń tọkọ síbẹ̀ la ka o so irú ẹni bẹ́ẹ̀ ó lò rọ̀ fí àti so irú nǹkan báyẹn dẹ̀ rí àwa náà ó dẹ̀ gbé jáde àwa gbé sí screen kí everybody kan rí i pé ah wọ́n ti ní kí n ṣe tó wà ń bẹ̀ la kà ok gbogbo wa ẹ̀jẹ̀ àjọ kà á so ọlọ́run yóò ràn wá lọ́wọ́ yóò sì dúró tì wá àmín ní àṣálẹ́ yìí tọ́pìkì wa òun náà ni ẹni tó kọ́ ànábì ní báíbù àti ìtàn àwọn ọmọ ìsírẹ́lì tọ́pìkì ṣèpọ̀ tá a fẹ́ tírìtì o ṣùgbọ́n ó ṣeéṣe ká a kàn máa mẹ́nuba àwọn díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan yẹn lálẹ́ yìí àwọn mùsùlùmí ti gbàgbọ́ wípé revelation ọlọ́run ni quran fún muhammed ṣùgbọ́n lálẹ́ yìí fún ara wa á mọ̀ rí i pé quran ò kì í ṣe revelation ọlọ́run fún muhammed ìtàn àwọn kan tí ẹnìkan jókòó tó ń sọ fún muhammed láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni. La òun ni Muhammed sọ di ọ̀rọ̀ tó pè ní àyà ọlọ́run tó gbé fáwọn kan tó nìkan máa ṣe so kó tó di pé a sì tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ nínú àdúrà torí bíbélì sọ fún wa wípé àdúrà àti ní ọ̀pá kírísítẹ́nì àwọn àgbàlagbà náà sì sọ fún wa àwọn bàbá wa tí a bá nínú ìrere wọ́n sọ fún wa wọ́n ní àdúrà òun ni ọ̀pá kírísítẹ́nì láti bá ọlọ́run rìn ṣùgbọ́n mo kíyèsí pé dàbí pé tá a bá ń ṣe program àwọn èèyàn wa wọn láì máa ṣí ẹ program mọ́ tó bóyá ọ̀rọ̀ tá à ń sọ yẹn kò dáa àbí ọ̀rọ̀ yẹn bóyá irọ́ là ń pa ló fà á so àfìyọ́nà ọlọ́run bẹ̀ wá wàá tí a mọrírì iṣẹ́ ìránṣẹ́ yìí tí a dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ará wa tó sì wà lókùnkùn ẹ jẹ́ ká fi ìsìnránṣẹ́ bí àwa tá a wà lókè yìí bá ṣe ẹ̀ nígbà ten ten ah mo mọ̀ pé ibi tí ó rìn dé yóò pọ̀ yóò pọ̀ lórúkọ jésù ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká lọ nínú àdúrà bàbá wa àti ọlọ́run wa ayérayé ọlọ́run àpáta ìbìsádi onígbàgbọ́ agbẹ́yìnga nítorí pé ni ọlọ́run fún oore yín fún àánú yín fún ìdásí yín fún ìpamọ́ yín fún ààbò yín fún ẹ̀kọ́ yín fún ìsininíyè yín láti ọ̀run wá olùwà ìgbà wa ọlọ́run ìyanu à ń tẹ̀síwájú ní ètò a fẹ́ lọ bẹ̀rẹ̀ ètò yìí láti lọ sọ ọ̀rọ̀ láti lọ ṣíra wa ní olú ẹ darapọ̀ mọ́ wa ẹ̀mí mọ́ ẹ darapọ̀ mọ́ ọkàn mi mọ́ ẹnu mi mọ́ èrò mi olú ẹ wa mi sí gbogbo ọkàn tí ó máa gbọ́ ẹ̀mí mọ́ ẹ wọnú rẹ̀ lọ agbára ọlọ́run kó sì jìbò wọn bí wọ́n ti ń gbọ́ kó so èso ìyè nínú ọkàn wọn kó mú òun sí ìrònú pìwàdà kí wọ́n sì di ọmọ ìjọba ọlọ́run adúgbẹ́pẹ́ ti gbọ́ ọlọ́run ìyanu jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù amen hallelujah ẹ jẹ́ kí a ṣe ẹ̀ láì nìyẹn god bless you god bless you god bless you god bless you ah, láì gbára wa lákòókò gẹ́gẹ́ bí tọ́pìkì tí a ní ó wà níwájú wa ní àṣálẹ́ yìí òun náà ni wípé who teach Muhammad the scripture who teach Muhammad the Bible and the story of Jews story of Israel Nti a fẹ́ sọ̀rọ̀ ní lórí lálẹ́ yìí òun gangan nìyẹn so mo sì fi ọ̀nà ọlọ́run bẹ̀ wá pé bá a ti wọlé ẹ jẹ́ ká máa ṣí ẹ jẹ́ ká máa ṣí ẹ̀ ọlọ́run yóò ràn wá lọ́wọ́ yóò ṣẹ́gun fún wa yóò fi ẹsẹ̀ wa múlẹ̀ kò ní títí láéláé àmín àmín àmín lórúkọ Jésù. ẹ já lọ nínú àlàyé ní àṣálẹ́ yìí a fẹ́ sọ̀rọ̀ lórí ìbẹ̀rẹ̀ ìrántí ànábì sọ pé òun kọ́kọ́ rí. ibẹ̀ láti mọ ẹni tó ń kọ́ Muhammad ní sítórí àwọn Júù àti àwọn tó wà nù Bíbélì. inú mi á sì dùn àwọn Christian tó máa ń sọ wípé ẹ Muhammad náà anabi Muhammad sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run ló rán wá inú mi náà ó dùn bọ́ lórí ọ̀fẹ́ àti jókòó lálẹ́ kí wọ́n gbọ́ ọ. mo wo fídíò kan ní àárọ̀ yẹn nípa mi níbi tí ẹnìkan ti sọ pé àkáǹtì tí lúùkù mú wá nípa ìbí jésù kò pàáfẹ́ẹ̀tì tó yẹ tí kùránì mú wá pé bíbélì lúùkù sọ pé ẹ tí jésù pé agbára ọlọ́run yóò ṣìjìbò muhammed yóò ṣìjìbò maria pé àmọ́ tẹ́ bá lọ wo inú kùránì Quran sọ pé olúwa ní tóun bá sọ pé báyìí ló ṣe máa rí báyìí ló ṣe máa rí pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí Jésù a máa ń sọ fún wa pé báyìí tẹ́ ẹ lè kà ní Yorùbá tí ìtàn ẹ wà ó ṣoore fún yín ju Arabic tẹ́ ẹ mọ̀ lọ ènìyàn ò mọ̀ pé nínú same Quran yẹn Allah ó ń fẹ́ atẹ́gùn sí abẹ́ Màríà ni lọ́ fi bí Isa. kòrán náà tì náà lọ́ta o pé ẹ Allah sọ pé tóun bá sọ pé kó rí ìwòrán dẹ̀ rí bẹ́ẹ̀ pé rí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́ náà ni ṣùgbọ́n anoda sura ń sọ fún wa pé Allah fẹ́ ìwò fẹ́ atẹ́gùn sí abẹ́ Maria ẹni pé Allah ìwò Maria ló fi ń fatẹ́gùn sí wa ni wọ́n fi bí sá ọ̀rọ̀ ń bọ̀ lórí fídíò yẹn o ẹpísòdì ni ẹpísòdì 6 wa orí ẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ by the grace of God ó lè jẹ́ next week nìyẹn máa jẹ́ bọ̀ ọ̀sẹ̀ yìí ká fi parí àwọn tọ́pìkì kan tó wà wájú wa ká fi parí ẹ̀ so ibo là ń dojú ọ̀rọ̀ kan talento kó Muhammed ní gbogbo àwọn sítórì yẹn ibo ló ti rí ẹ má bínú àwọn theology díẹ̀ alẹ́ yìí o ẹ máa mo máa fẹ́ jẹ́ kó jẹ́ direct bible kìíní tẹ́lẹ̀ but a máa fẹ́ wọ theology lálẹ́ yìí a máa wọ theology díẹ̀ lálẹ́ so ọlọ́run yóò ràn wá lọ́wọ́ torí pé ó ní àwọn kankan tí mo fẹ́ ká wò tó jẹ́ pé a máa ba bẹ́ẹ̀ infancy the first gospel of infancy of Jesus òun dànù mo ń bọ̀ tàdé máa ba bẹ́ẹ̀ kò ní sí pé àní kò ní sí kan má kankan bẹ̀ rárá ó máa clear sí gbogbo wa pátápátá hmm, máa clear sí gbogbo wa pátápátá kí ọlọ́run kó jọ nínú àánú ẹ̀ kó ràn wá lọ́wọ́ kó má fi wá sílẹ̀ Thomas òkè kó má fi wá sílẹ̀. Hmm. ẹ ṣeun púpọ̀ mo má a máa tú àṣírí Mohammed díẹ̀ lálẹ́ yìí o <laughs> sọ́mọ̀ pé nínú Quran chapter three verse thirty verse forty nine wọ́n ní Jésù sọ pé òun máa òun máa fi yẹ̀pẹ̀ mọ ẹyẹ òun máa ní sẹ́yìn máa fò jésù ṣẹ̀ṣẹ̀ sọ o ẹ a máa ka ìwé yẹn lálẹ́ yìí ibi tí jésù ti pàfọ́ọ̀mù mi lè kù yẹn gangan ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mu látèrèfé ká kọ́kọ́ ṣàlàyé ẹni tó ń kọ́ Muhammed ní àwọn ẹni tó wà ní báíbù àti sítórì àwọn jù tá a bá ti wá ṣàlàyé a ṣẹ̀ṣẹ̀ wá máa lọ sínú àwọn nǹkan yẹn ní tó wà ní ibẹ̀ tí Muhammed ń sọ tó ń sọ pé Jibril ló ń rìbìlì ẹ bá pàdé nu sọ̀yí bùkọ́rí volume one book one adit three sọ̀yí bùkọ́rí volume one book one adit three narrated Aisha the mother of faithful believers tí mo fẹ́ kájú ọbẹ̀ àwọn aléèrè ìbéèrè kan bí wọ́n bá ní gbogbo àwọn wòlíì tó ti wá pé mùsùlùmí ni wọ́n báwo ni Aisha báwo ló ṣe jẹ́ mother of believers ńgbà tí wọn ò tí ì bí ńgbà yẹn. tí Aisha bá jẹ́ mother of believers definitely kò lè jẹ́ pé àwọn kan ti ṣe mùsùlùmí tẹ́lẹ̀. now ẹ jẹ́ ká lọ́nà àdìsẹ́ ó ní the commencement commencement of the divine inspiration of Allah messenger was in the form of good dream which came true like bright daylight and then the love of seclusion was bestowed upon him he used to go in seclusion in the cave of Ira, where he used to worship Allah alone continuously for many days before his desire to see his family he used to take him the journey food for the stay and then come back home to his wife Khadija to take his food likewise again till suddenly the truth descend upon him while he was in the cave of Hira inú kéfù Hira tí a sọ yìí ànábì tí máa ń lọ bẹ́ẹ̀ ti pẹ́ wọ́n ní láti lọ ṣe ìjọsìn fún Allah náà ẹ jẹ́ kájọ ṣàlàyé abọ̀rìṣà ni Muhammed pọ́ńbélé kó tó ní ẹ̀ǹkáńtà bó ṣe sọ pé òun ẹ̀ǹkáńtà o kó tó ní ẹ̀ǹkáńtà pẹ̀lú jùbúrì so gbogbo ìgbà tó ti fi ń ṣe abọ̀rìṣà yẹn ló ti ń lọ sínú cave láti lọ meditate láti lọ gbàdúrà praise the lord láti lọ gbàdúrà nínú cave yẹn tí ò tí ì mọ ọlọ́run kó tó mọ jùbúrì definitely Allah tó lọ ń worship nínú kéèfù yẹn kì í sọ ọlọ́run tó wà lókè mo fẹ́ ká ronú sí o bí pé kan sọ wípé èèyàn kan ti ń lọ orí òkè kan ó ti lọ ń jẹ ṣúmbẹ̀ àbí kí má kí má kí má lo kí má lo po oúnjẹ ó kẹ́ jẹ́ kí lo po lọ jẹ ṣú mbẹ̀ ó ti ń lo orí òkè yẹn ó lọ ń jẹ ṣú ó ti ń jẹ ṣú ó ti ń jẹ ṣú kó wá di ọjọ́ kan dédé kó ní orí òkè tó ń lọ yìí òun jẹ súnbẹ̀ ẹ rí i pé a máa ti mọ̀ pé ń tí ẹ rí iṣẹ́ tí tó máa ń ṣe bẹ̀ náà nìyẹn òun wá tún ní sítórì tó tún mú wá fún wa revelation wo tún ló tún mú wá gbọ́ jẹ́sù gẹ́gẹ́ bí ilé ìtanà lọ́jọ́ kan tí ànábì muhammed tó lejú mẹ́yàn àti Quran chapter eighteen verse one to two tó lejú mẹ́yàn tó tún wá ń kán sínú Quran pé the prophet frown whereas òun dẹ̀ ló lejú mẹ́yàn tó dẹ̀ cleanse everybody ànábì tí ó ti lọ ń sin òòṣà rẹ̀ ó ti lọ ń gbàdúrà sí òòṣà rẹ̀ nínú kéèvù yẹn kó tó ní ẹ̀káńtà pẹ̀lú jùbírì so jùbírì tán ló ní ẹ̀káńtà pẹ̀lú èyí tó wá yọ sí tọ́lú fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lójú ọ̀nà Allah á jẹ́ pé jùbírì gangan fún ara àjọ̀nú ni jùbírì yẹn kò ń ṣe Gabriel torí bí àbọ̀rìṣà bá lè máa lọ sínú ìwò kan kó lọ máa gbàdúrà ń bẹ̀ tó wá tún wá ní òun pàdé ẹ̀mí kan àbí mọ̀lẹ́kà kan tó ń fi ẹsẹ̀ òun rinlẹ̀ lójú ọlọ́run tóun lọ ń gbàdúrà sí nínú kéèfù yẹn tẹ́lẹ̀ definitely ọlọ́run kan lè ó sayé ló sì sọ pa ẹ̀ kì sọ ọlọ́run tó ń bẹ lókè náà ẹ wá jáka síwájú ó ní the angel come to him and asked him to read the prophet reply I don't know sorry I don't know how to read. Now we are, we need to question ourselves and question all the Muslims tó wà ń bẹ̀ pé ìgbà tí kíní yìí jáde sí Muhammad ṣé Muhammad mọ̀ pé angel ni abẹ́nìkan ló sọ fún un. Did this angel told Muhammad his own his name by himself? Áńgẹ́lì tó tún yọ síbí ṣé fún ara rẹ̀ ló sọ orúkọ ara rẹ̀ fún Muhammed ni abẹ́nìkan ló tún sọ fún un. ẹ jẹ́ kí n fi mọ́mì mi àkànbí adékànbí kí n fi wọ́n ṣe ṣàǹpù kí n fi wọ́n ṣe ṣàǹpù kí wọ́n ní àwọn lálà àwọn rí kankan àbí àwọn ríran nǹkan yẹn jáde sáwọn gbì físíkálì bí nǹkan yẹn ṣe jáde sí wọn gbì físíkálì nǹkan yẹn ò sọ́dún para ẹ̀ fún wọn bẹ́ẹ̀ ni wọn mọ́rú tó jẹ́ wọ́n wá sáré lọ sọ́dọ̀ ẹnìkan àbí kí sọ́gbọ́n wá sáré wá sọ́dọ̀ mi nígbà tó wá sáré sọ́dọ̀ mi tó wá ń describe mo wá sọ pé ah, Jubril ni Jubril lẹ rí ṣé mo pé àwọn ọmọrúkọ nǹkan yẹn tẹ́lẹ̀ wọn àmọ́ bó ṣe ń jẹ́ ní tí n bá ti pè é fún wọn tó bá jẹ́ Jubril mo pè fọ Jubril yẹn ni wọ́n mọ̀ gbé káàkiri ní tó ṣe Muhammed gangan nìyẹn wọ́n ní Only the angel came to him and asked him to read. The prophet replied, I don't know how to read. Mi ò mọ̀, mi ò lè kà á. Mi ò lè kà á. Wọ́n wá lọ parọ́ mọ́ wọ́n lọ parọ́ mọ́ ìwé yìí. Ìwé ṣé Isaiah àkọ́ni Isaiah twenty nine verse twelve. Wọ́n lọ parọ́ mọ́ pé ẹ bí Ọlọ́run sọ pé ká kà á wọ́n lè kà á. Ẹ jẹ́ padà sí bẹ́ẹ̀ sílá ìkẹ́lẹ́ owó tó wà ní ìwà Isaiah yẹn. Wọ́n ní Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ sí àwọn òwò nìyẹn lójú ká má lè kà á ọlọ́run ló mọ̀ ọ́ mọ̀ sí wọn lójúmọ́ rẹ ti explain rẹ pé revelation yẹn òun jésù padà tú èdìdí yẹn in tí wọ́n ní kí mohammed ká bí wọn ò fi èdìdí kankan dì í jésù ló padà tú èdìdí yẹn bá mi gbé jọ́fà tó wà ní sìtìrú mi wá torí pé tó bá jẹ́ pé ìwé ni wọ́n gbé fún mohammed lọ́jọ́ yẹn pé kó kà á ó ní àyà kùránì kan tí ó tún àṣírí pé kì í ṣèwé torí pé kùránì sọ wọ́n pé kùránì yìí o a sọ kalẹ̀ ní o sínú ọkàn ìrẹ Muhammad báwo ni tí wọ́n sọ kalẹ̀ sínú ọkàn Muhammad yóò ṣe máa di tí wọ́n máa sọ pé ìkọ̀ ìkọ̀ nínú ìwé tí ò ní lè ka praise the Lord jẹ́ kí n ṣí ọwọ́ mi á tètè tẹ̀lé pẹ̀lú ògbọ́n náà lálẹ́ mo fẹ́ jẹ́ ká wo nǹkan kan nínú ìwé rẹ̀. ọwọ́ kan máa máa wá sílẹ̀ ọkàn mi lọ́bẹ̀ ni ọkàn mi lọ́bẹ̀ ni ó sọ fún wa pé inú ọkàn Muhammad òun ni wọ́n sọ kùránì sí ìta wá sọ sínú ọkàn èèyàn báwo ló ṣe di tí wọ́n ní ó yá ìkùrọ̀ ìkùrọ̀ tó wá sọ fún wọn pé òun ò lè kà á. The prophet added the angel caught me fastfully and pressed me so hard that I could not bear it anymore ìgbà tó bá sọ pé ka kiri yìí ìwọ ló gbúdọ̀ ká ó wá ní òun ò lè ka áńgẹ́lì yẹn wá tẹ̀ ẹ́ lọ́rùn mọ́lẹ̀ ẹ dákun mo fẹ́ kájọ ní òye kankan o pàlẹ́kùn yẹn dé ìjọ tá a bá lọ ka ìwé Daniel ọjọ́ tí ọba tí ó láàlàá ọba Nebukadnesari ó láàlàá kò sí ẹnikẹ́ni tó lè túmọ̀ àlàyé ní ìjọba Kẹ́díà Mẹ́díà àti Páṣíà a lè lè lè pé ní mẹ́dọ̀ Páṣíà kò sí ìjọba kan kò sí amòye kan olùtúmọ̀ kan alálà kan tó lè tú Daniel gbàdúrà sọ́nà pé kó fóun ní ìmọ̀ láti lè tú ìjẹ́ ẹgbẹ́ pé áńgẹ́lì kan ó pẹ́ẹ́sì ọrùn Daniel mọ́lẹ̀ kí Daniel tó lè tú same Daniel yìí débìrì ẹ̀ tún yọ sí i bí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Gabriel yọ sí ìjà gbọ́ pé Gabriel fún lọ́rùn pa kó tó di pé ń bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wọn ìwé Joshua wọ́n ní áńgẹ́lì farahàn Joshua ó dúró Joshua ní láti lọ bá oníṣe tiwa ni wọ́n ń ṣe ni àbí ti àwọn ọ̀tá wa ó ní tiyín ni mò ń ṣe wọ́n ní Joshua wólẹ̀ níwájú ẹ̀ ó fi ẹsẹ̀ kanlẹ̀ kí ló dé tí áńgẹ́lì yóò pẹ́ẹ̀sì Joshua mọ́lẹ̀ kó fún un pa praise the lord àbátí gbàgbé nínú ìwé exodus náà nígbà tí ọlọ́run sọ pé òun ti fi áńgẹ́lì síwájú àwọn israẹli tó máa ń jí amọ̀nà fún wọn pé kọ́ máa gbọ́ràn sí áńgẹ́lì yẹn lẹ́nu sí áńgẹ́lì yẹn fún Mósè lọ́rùn pa àbó fún Árónì lọ́rùn pa àbó fún Joshua lọ́rùn pa ẹ lọ revelation of chapter one chapter one of revelation to twenty one a lot of places ní áńgẹ́lì ti mú Jòhánù rìnrìn àjò from one room to another room from one room to another room ìyẹn ni rọ́tàlẹ́bì lọ pa fáwọn kan kíní yẹn ló dọ́gbọ́n lọ pé òun lọ sọ́run self-proclaimed prophet òun lọ sọ́run ẹ̀sìn kan ló gbóhùn lọ so òun wá débì kan òun débì kan òun débì kan ọgbọ́n ó lọ jí ọgbọ́n yẹn lónìí ẹ mọ̀ pé ìgbà tí oh, John náà revelation tiẹ̀ from one place to another òun ni wọ́n mú John lọ ṣùgbọ́n ìbéèrè tó fẹ́ béèrè pé bí áńgẹ́lì yẹn ṣe ń mú John lọ sọ́tún tó ń mú lọ sọ́sì ṣé ó fún John lọ́rùn pa ó wá dorí Muhammed áńgẹ́lì wa ó wá rìn mọ́lẹ̀ ó fún lọ́rùn ó mú kókókó torí kó ba lè ká hm, ẹjẹ́ àkàsíwájú ó ní he then release me and again ask me to read and I reply, I do not know how to read ǹjẹ́ aláwọ̀ mọ̀tẹ́lẹ̀ pé Mohammed ò lè kàwé kó tó ní ká gbèwé lọ fún Mohammed ṣé Allah tí wọ́n sìn ṣé kò mọ̀ pé Mohammed ò mọ̀wé kó tó ní ká gbèwé lọ fún arákùnrin wa nínú ìgbàgbọ́ evangelist Stephen nínú bíbélì gbogbo ọ̀rọ̀ tó sọ fún àwọn Júù lọ́jọ́ yẹn nínú Acts chapter seven orí ló ti sọ kò kàwé orí ló ti sọ gbogbo ẹ̀ táwọn ojú fi sọ lókùtà orí orí gbogbo tó dẹ̀ sọ pátá ẹ̀ máa rí nínú Old Testament àìmọye ọmọ ìyàwó Júù tí ó kàwé wọ́n dẹ̀ àwọn rẹ̀ tó lè kà wọ́n dẹ̀ nárètì ọ̀rọ̀ Jésù fún ẹnìyẹn dẹ̀ kọ́lẹ̀ àìmọye wọn tí ò lè kàwé ẹ̀dẹ̀ wo divine inspiration táwọn ènìyàn fi kọ ọ̀rọ̀ sílẹ̀ fún wa báwa ń kà lẹ́nu àwa wá ń kà lẹ́nu ó mú ìgbàlá ọkàn bá wa ṣùgbọ́n dáàdi wa ó di pé wọ́n tún wọ́n nígbà tí wọ́n tún ní wọ́n lè kà á ó ní and ask me to read and I reply I don't know how to read díẹ̀ ọ̀kan he caught me again ó tún gbá mi mú and press me a second time till I could not bear it anymore ó tún tẹ̀ mí pa lẹ́lẹ́kejì débi pé mi ò lè gbà mọ́ ara mi ò lè gbà mọ́ ara mi lè gbogbo gbàsọ́tẹ̀ fi ń tẹ ànábì yìí kí ṣe bọ́ sọdún para ẹ̀ fún o praise the lord kì í ṣe bọ́ sọdún para ẹ̀ fún o tó bá kó sọdún para ẹ̀ fún sí àá tiẹ̀ sọ pé òkè báyìí ni ẹni báyìí ló sọ̀rọ̀ ó tún gbàmú ó tún tẹ̀ ó dẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀dá tún kà ẹlẹ́ẹ̀kẹta ó ní he then released me and again asked me to read but I reply I don't know how to read or what shall I read ó tún di ẹlẹ́ẹ̀kẹta again ó tún ní kò ń kà á ó ní mo ò lè kà á kí ló tún ṣe fún lọ́lẹ́ẹ̀kẹta thereupon he caught me for the third time and pressed me and then released me and said read in the name of your Lord who has created all that exists ìgbà tó wá jẹ́ kẹta tó wá tẹ̀ ẹ́ ní àtẹ̀pa yẹn ló ṣe wá sọ fún pé ká ní orúkọ olúwa rẹ tó dá ayé àti ọ̀run tẹ́bá ka Quran chapter ninety six verse one two three ẹ̀jẹ̀ àwò Quran chapter ninety six. pẹ̀lú orúkọ olúwa rẹ ẹni tí ó dá ọ tí ó dá ẹ̀dá ó fi ẹ̀jẹ̀ dídì dá ènìyàn máa ké àti pé olúwa rẹ ni alábùkún jùlọ ẹni pé níta fi bẹ̀rẹ̀ rẹ máa ké nǹkan kan ti ṣẹlẹ̀ nǹkan kan ti ṣẹlẹ̀ kó tó di pé wọ́n kàn wọ́n kàn ní ní bẹ̀rẹ̀ àyà nǹkan kan ni máa ké àbí máa ké wọn ò ní sọ bẹ́ẹ̀ nǹkan kan ló ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yẹn tó ti òun là ń kàbọ̀ látẹ̀yìn àdìsí ló tú pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ náà ńgbà tá nàbí wá tó wá kà ẹ wá gbọ́ ó ní the Allah messenger returned with inspiration and with his heart beating severally then he went to Khadija beat Khuwailid and said cover me cover me they cover him till his fear was over and after that he told her everything that happened that happened so nígbà tí ànábì wá tí àlùjọ́rí yẹn ń rìlíìsì ẹ̀ tí àlùjọ́rí yẹn ń rìlíìsì ẹ̀ tán ó sàlọ̀lé ní ìbẹ̀rù gbójó pẹ̀lú òtútù ah, kí ló ti ṣe mí nǹkan ti ṣe mí láti lọlé pé kí ìyàwó òun kó kọ́va òun mo fẹ́ fi ìyọ́nú ọlọ́run bẹ gbogbo àwa tá à ń wo láìfù yìí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ dárúkọ wòólì kan tó ní ẹ̀ka gbà pẹ̀lú ọlọ́run àti áńgẹ́lì tí ó ṣe tó ń ṣe nǹkan tí ànábì ṣe yìí nígbà tí áńgẹ́lì ó yọjú sí Maria àlàáfíà ló kí Maria tí wọ́n tá a kọjú ṣíṣe lóore nígbà tí wọ́n Maria ayélu kíkì wọlé lè Maria wọ́n sọ pé nígbà tí áńgẹ́lì lọ tán Maria bẹ̀rẹ̀ sí ní gbẹ̀kiri yóò mo wé o yóò ẹgbò mi o ẹ̀ka sọ bò mi o kini kan ṣe mi o obìnrin nìyẹn o kì í sọkùnrin o. nígbà tára ẹ wá wálẹ̀ ó ṣàlàyé gbogbo tó ṣẹlẹ̀ fún kálíjà ìyàwó ẹ̀ ó ní ansel i fear that something may happen to me ẹ̀rù ń bà mí o pé nǹkan lè ṣe mí o nǹkan lè ṣe mí o ó ní never ó ní kálíjà replied never by allah allah will never disgrace you ṣé wàá ní mo fẹ́ ká nọ́tìsì kankan ṣé mo pé kálíjà àbọ̀rìṣà lòun kiri christian lòun I think Kadija was a Christian yes Kadija is a Christian Muhammad ní abọ̀rìṣà so ìgbà tí Muhammad fi fẹ́ Kadija, yìí Muhammad ò tí ì mọ Ọlọ́run míì yàtọ̀ sóríṣà tó ń bọ kò tí ì mọ Ọlọ́run míì so orúkọ Ọlọ́run tí Khadija mọ̀ ló fi ń gbàdúrà fún Muhammad Allah tí wọ́n ń kọ síbi wọ́n fi ń dìsíbà àwọn èèyàn ní gbogbo alábọ̀ pé òrìṣà ní Allah gbogbo wa pátá la mọ̀ pé ó sà ni àfihàn tó bá fẹ́ tọ́ra ẹ̀ now ó ní you keep good relations with your kids and kin help the poor and the destitute serve your guests generously and assist deserving calamity afflicted ones Carry Khadijah then accompanied him to her cousin Waraka bin Naphta bin Asadi Abdul Uzza wọ́n ní kádíjà yìí ńgbà tó rí gbogbo tí ànábì ṣe yìí ó wá mú un lọ sọ́dọ̀ wáraka àbí wáraka wọ́n ní wáraka yìí ok naufa wáraka bin naufa bin Assad, bin abdul uza who during the pre-islamic pre-islamic period became a christian and used to write the writing with hebrew letters he will write from the gospel in Hebrew as much as Allah wished him to write he was an old man and and has lost his eyesight wàràkà yìí ó jẹ́ kìrìsìtẹ́nì kó tó di pé ìsìláàmù dé kìrìsìtẹ́nì ni òun ló máa ń kọ gospel ó máa ń bá àwọn Arabic ó máa bá wọn translate hebrew bible hebrew gospel ó máa bá wọn translate ẹ̀ sí arabic kí wọ́n lè rí kà wàràkà ìgẹ̀gẹ̀ ló kọ́ ànábì nítorí o a máa kà dé sàlẹ̀ sí i wàràkà ìgẹ̀gẹ̀ inú kà ànábì nítorí tó wà ní kóránù àwọn kan náà padà kọ́ o but òun ni first person tó kọ́ kọ́ ànábì ní bíbélì àti story àwọn ọmọ Israel ẹja máa mú un ní The Khadija said to Waraka, Listen to the story of your nephew. Oh, my cousin. Waraka asked, Oh, my nephew, what have you seen? Allah Messenger. Describe what, whatever he had seen. Waraka said, This is the same one who keep the secret angel Gabriel, who Allah had sent to Moses. Ìgbà tí Mohammed wá sọ gbogbo tó ń rí, Waraka ló ṣẹ̀ṣẹ̀ sọ fún Mohammed pé Gabriel ló rí, kì í sáńgẹ́lì ló sọ fún pé. Gabriel lórí wípé Gabriel ni mí tó bá jẹ́ wípé àlùjọ̀nù ni Mohammed rí lọ́jọ́ yẹn bí wàràkà ṣe pè ní Gabriel yìí náà ló ṣe máa pè ní Gabriel tó bá jẹ́ pé Gabriel ni Mohammed rí lọ́jọ́ yẹn tí wàràkà lọ pè ní àlùjọ̀nù bí Mohammed ṣe gbọ́ àlùjọ̀nù yẹn àlùjọ̀nù náà ni ó máa gbé kiri tó bá jẹ́ pé adití ni Mohammed rí lọ́jọ́ yẹn tí wàhálà ká sọ wípé ẹni tó rí kì í ṣadití o ó lè gbọ́ràn Muhammed náà mo gbé kiri pé kì í ṣadití lòún rí wàhálà ká ló ṣì Muhammed lọ́nà àǹjọ́nú ni Muhammed rí lọ́jọ́ yẹn àǹjọ́nú òun ló rí torí pé inú kòtò tó lọ ti gbàdúrà kì í sọ́nà tó wà lókè ló ń gbàdúrà sí òòṣà rẹ̀ tó ti ń bọ tó ti ń sìn iná lọ gbàdúrà sí lọ́jọ́ náà lọ́hùn tó fi ní torí yẹn ẹ jẹ́ ó ní i wish i were young and could live up to the time when your people okay when your people will turn you out allah messenger asked will they drive me out walaka reply in the affirmative and said anyone man who came with something similar to what you have brought was treated with hostility and if i will remain alive till the day when you become turned out then i will support you strongly wọn àkàlù wá àṣọ Muhammed pé fún tó ti rí yìí o màá ràn ẹ́ lọ́wọ́ ní gbogbo ọ̀nà awájájọ kájọ tún tá ń pè ní pé i will support you strong, strongly kájọ farabalẹ̀ yẹ̀ wò kí ni tó lè tó lè wà ń pé gbogbo tó o bá nílò ní ẹ̀kọ́ ní ìmọ̀ ní òye ni máa fún ẹ tá bá discover pé ọmọ kan àwọn ọmọ tá a jọ wà pé wọ́n ní ẹ̀bùn kan a máa ń sponsor àwọn ọmọ yẹn kí ẹ̀bùn yẹn lè fara kọ́ lè fi ṣàṣeyọrí tá bá nípa orin lè hàn kọ orin ló kọ báyìí mo dẹ̀ máa sponsor ẹ̀ tó bá rí ẹlòmíì tó mọ̀wé ọmọ ló mọ̀wé báyìí ok mo máa sponsor tó máa fi jáde university tọ́ba lẹ́ni tó jẹ́ pé ó lẹ́kọ̀ọ́ ìmọ̀ bíbélì ah sóhun ẹ̀kọ́ lọ tíọ́lọ́jì bẹ́ẹ̀ ló mi kò sówó mo dẹ̀ máa rẹ́ ẹ lọ tó fi máa jáde praise the lord so bẹ́ẹ̀ náà ni ti ànábì ṣe rí ànábì ló sọ pé òun rí nǹkan tí wàràkà pè ní Gabriel fún wàràkà wá sọ pé màá support ẹ strongly wàràkà ló wá bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn fún ànábì ìtàn àwọn ọmọ Israel ló wá bẹ̀rẹ̀ sí ní sọ fún un ló bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́kọ̀ọ́ mo fẹ́ jẹ́ ká kàbẹ̀yẹ délẹ̀ torí pé ẹ á tú àṣírí kan nù kúrò lálẹ́ ó ní but after a few days Waraka died and divine inspiration was also paused for a while. Waraka died and divine inspiration was also paused for a while. ẹ tún kàbẹ̀yẹ lẹ́ẹ̀kan sí i after few days waraka died and divine inspiration was paused for a while tí ìbá ń ṣe waraka ló ń sọ story inú bible fún muhammed tó jẹ́ pé ìgbà tí muhammed kú muhammed ò eh, tí waraka kú muhammed ò rí lọ mọ́ creative revolution and pause mo fẹ́ kájọ gbin àwọn aléèrè o ìgbà tí éèlì kú ìgbà tí éèlì kú ṣé revelation samuel pause àbá tí a bá tá a bá tá a bá jẹ́ ẹni tó tó ń ro tó ń reason àdẹ́jà jọ reason ìgbà tí èyí kú pé èyí kú báyìí ẹ mọ̀ pé èyí ló gba ipò musamẹ ló rọ́pò ipò àwọn ọmọ Israel ló rọ́pò àwọn ọmọ èyí àti èyí fara ẹ̀ ìgbà tí èyí kú ṣé Revelation Samuel pọ́ọ̀sì God bless you no ẹ tún lọ sí ti Joshua sọ̀rọ̀ pọ́n lọ́nà sọ fún Mósè pé kó yan àwọn àádọ́rin àgbà ilẹ̀ Israel pé òun máa mú nínú ẹ̀mí ara Mósè nínú ìwé Numbers pé òun máa fún wọn Mósè dẹ̀yàn wọn tòótọ́ Ọlọ́run mọ́ nínú ẹ̀mí ara Mósè ó fi fún wọn nínú wọn ni Ọlọ́run ti yan Joshua jáde nígbà tí Ọlọ́run yan Joshua jáde Ọlọ́run ó sọ fún Mósè pé kó bọ́ ọlá ẹ̀ fún Joshua tó lóun máa gba ipò lẹ́yìn ẹ̀ ẹ jẹjẹ ń bi yín léèrè ìgbà tí Joshua tí Mósè kú ṣé revelation Joshua ṣe pause mo fẹ́ fẹ́ mo fẹ́ bí ẹ gbogbo àwọn mùsùlùmí àwọn mùsùlùmí o mo fẹ́ bẹ gbogbo yín ni o ìgbà tí Mósè kú ṣé revelation Joshua ṣe pause. ìgbà tí Símónì ọmọ Pétérù ọmọ Símónì ó sọ ọ̀rọ̀ kan jésù ní talẹ́ntì àwọn èèyàn fi mí pè ó ní àwọn kan sọ pé wòlíì àwọn kan sọ pé àwọn òjíṣẹ́ kan tó ti wá àwọn kan sọ pé báyìí àwọn kan sọ pé tọ̀hún àwọn kan sọ gbádà kan àwọn kan sọ dòkòdò kan pé ó wá bí wọ́n lè rìn ìbéèrè kan ó ní ṣùgbọ́n ta ni ọmọ èèyàn fi mí pè ta ni ọmọ èèyàn fi mí pè mo rí pé àṣìẹ program alẹ́ yìí dáadáa rárá àwọn èèyàn wa kò wọ́n kán sí ẹ̀ ó wá bèrè pé ta ni àwọn èèyàn fi mí pè ó ní ìwọ ni Kristi ọmọ Ọlọ́run alààyè ẹjọ́ Jésù wá sọ̀rọ̀ kan bẹ̀ ó ní Peter Simeon ọmọ Jona ó ní kì í ṣe ẹran ara ló fi èyí fún ọ bí kò ṣe bàbá mi ti bẹ lọ́run ẹjọ́ ṣé nígbà tí Jésù kú ṣé Peter ò ríran mọ́ ṣé revelation Peter show six show pause wáráká ló wà lẹ́yìn Muhammad nígbà yẹn strong as a strong support tó lóun máa fún òun nìyẹn òun ni àyà kùnrán kan ṣe sọ̀rọ̀ hmm, mo fẹ́ já wo àyà kùnrán kan má bínú o òun ni àyà kùnrán kan ṣe sọ̀rọ̀ pé ànábì yóò òpùrọ́ ni yín tó ń sọ yìí wọ́n ń kọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni ẹ já wo kùnrán twenty five verse five kùnrán twenty five verse five. Quran twenty five verse five ó ní àti pé wọ́n sọ pé àwọn èèyàn ti rí ntànẹ́bì ṣe pé ọ̀gbẹ́ni scam bàbá ńlá scam lélẹ̀ ṣé wọ́n ah, ṣé wọ́n fẹ́ máa wá ìwà ni nítorí sórí táwọn àti gbọ́ sórí àwọn bàbá wa ló fẹ́ máa sọ fún wa sórí àwọn bàbá wa tó jẹ́ pé ó sọ jẹ́ kò perfect tó sọ fún wa pé Miriam arábìnrin Aaroni òun ló bí kínní mariam arábìnrin aroni òun ló bí jésù <laughs> mariam tó ti kú ti pẹ́ no testament òun ló bí jésù ló bí isa àti wọn ó yẹ kó pé ah, irọ́ ni bọ̀bọ̀ yẹn pàṣẹ ni wọ́n fi sọ pé àti pé wọ́n sọ pé àlọ́ àwọn ẹni àkọ́kọ́ ni I want you to understand something about the revelation of God the revelation of God did not come because people are talking the revelation of God come according to the plan and the will of God èrò ọlọ́run ìfihàn ọlọ́run ìgbékalẹ̀ ọlọ́run òun ni revelation ọkàn ọlọ́run ni revelation kì í ṣe pé torí èèyàn méjì kan sọ̀rọ̀ ọ̀tọ̀ ni ìdájọ́ ọ̀tọ̀ ni ọkàn ọlọ́run ẹ jẹ́ ká síwájú ó ní àlọ́ àwọn ó ní àti pé wọ́n sọ pé àlọ́ àwọn ẹni àkọ́kọ́ ni tí wọ́n bá a kọ sílẹ̀ eléyìí ni wọ́n ń kà fún ní òwúrọ̀ àti ní àṣálẹ́ and they say tales of the ancient which he was written down and are dictated to him morning and afternoon. sẹ́wọ̀n pàmò ìdílé ti ká ni wọ́n ṣe sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé Muhammed lè kàwé tó lè kọ tó lè jẹ́ pé ó ka ìwé yẹn lọ́jọ́ yẹn nínú ihò kẹfù yẹn kí ló dé tí mohammed tún ní scribe tó jẹ́ pé àwọn ló ń kà kún sílẹ̀ fún tí mohammed ò lè kà á tí ó lè kọ́ kí ló tí mohammed ní ẹni tó ń recite fún tí ó lè kà nínú ìwé fún ara ẹ̀ kó recite fún ara ẹ̀ question ni o fáwọn mùsùlùmí tó bá jẹ́ pé wọ́n ṣí mohammed lẹ́nu lọ́jọ́ yẹn tó dẹ̀ rí ìwé yẹn kàánú kéfù kí ló tó jẹ́ pé lẹ́yìn ọjọ́ kéfù yẹn kò padà rí ìwé ìwé kà mọ́ tó jẹ́ pé ṣe ni wọ́n kà fún un so àwọn ènìyàn sẹ́ni pé Quran chapter twenty five verse five yìí ó tú àṣírí ànábì The story àwọn ancient people ni tí wọ́n kọ kalẹ̀ fún òun ni wọ́n ń kà létí ẹ̀ òun ni wọ́n ń kà létí ẹ̀ mo wá fẹ́ fọ lójú lálẹ́ yìí ẹ má bínú ẹja lọ theology ẹja lọ theology ẹja lọ theology. bẹ́ẹ̀ ká wo nǹkan kan díẹ̀ lálẹ́ ẹ ṣe. Hmm. ẹ jẹ́ ká ẹ jẹ́ lọ sí Quran chapter three verse forty nine I want us to go deep tonight n fẹ́ ká lọ inú theology lálẹ́ Quran chapter three verse forty nine. kí a máa ṣí ẹ̀ bá ṣe wọlé yẹn God bless you God bless you God bless you. Mhm. ẹ jẹ́ àká ó ní a ó ṣe é ní òjíṣẹ́ kan sí àwọn ọmọ Ísírẹ́là pé dájúdájú èmi dé wá bá yín pẹ̀lú àyà kan láti ọ̀dọ̀ Olúwa yín pé èmi yóò ya àwòrán kan fún yín láti inú amọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹyẹ èmi yóò sì fẹ́ atẹ́gùn sínú rẹ̀ tí yóò ti di ẹyẹ pẹ̀lú àṣẹ ọlọ́run yẹn pé jésù sọ fún wọn bẹ́ẹ̀ i think i can say let me read the english pé jésù sọ fún wọn bẹ́ẹ̀ pé òun máa ń kankan òun máa fi yẹ̀pẹ̀ mọ ẹyẹ fún yín o ẹ kí n ka òyìnbó ẹ̀ náà kó lè kó lè rọ̀ wá lọ́rùn díẹ̀ ẹ jẹ́ òyìnbó ẹ̀ chapter three. verse forty-nine ó and I make him a messenger to the children of Israel who will say indeed who will say indeed he will not say because he has already fulfilled it hmm. ó indeed I have come to you with a sign from your Lord not in from your Lord in that I design for you from clay that which is like form of a bird. then I breathe into it and become a bird by the permission of Allah ibo ni Muhammad ti jí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kàkà mo máa sọ bí tó ti jí lálẹ́ mo máa sọ bí tó ti jí mo máa sọ bí tó ti jí nínú infancy of Jesus nínú ìbẹ̀rẹ̀ ìgbà Jésù the Thomas gospel of the Thomas gospel of the infancy of Jesus ni Muhammad ti rí nǹkan yẹn ibẹ̀ ló ti rí Thomas Gospel of the infancy of Jesus Christ ló ti rí mo máa wá kà síta. mo máa kà síta kọ́lọ́nù kó ràn wá lọ́wọ́ ní aṣálẹ̀ ẹ jẹ́ kí n mú láti ní ètò hangi. má bínú sí wa o ma ma àwọn kiri yẹn kà ṣe ó ṣe kò ṣe screenshot sábẹ́ kiri ní if not so mi bá ṣe. ẹ ṣe. Mm. Okay. Mm-hmm. Okay, ẹ jẹ́ ká mú láti bí chapter one ká mú láti verse one. Thomas an Israelite judge it is necessary to make known to our brethren among the Gentiles the action of miracle of Christ in his childhood the action of miracle of Christ in his childhood <laughs> ibẹ̀ yẹn ti máa rí dáná bí lọ kọ́pì sínú kuranu <laughs> ẹ̀rì pé nìkan ló kọ́ sílẹ̀ ẹnìkan ló ti kọ́ sílẹ̀ mo ẹni ká ṣáájú ní ìsìn mo máa wọnú theology dáadáa ń sìn àwọn máa wọnú theology dáadáa ń sìn so ó ní the action and the miracle of Christ in his childhood which our Lord and God Jesus Christ wrote after his death in Bethlehem in country in our country at which I myself was anton astonished the beginning of which was as follows when the child Jesus was five years of age and there had been a shower of rain which was now over Jesus was playing with others Hebrew boys by a running stream and the water running over the bank stood in the little lakes yẹn ni pé nígbà tí ẹni yìí ó fẹ́ ṣe àlàyé àwọn iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì tí Jésù ṣe nígbà tó wà ní èwe tó wà lọ́wọ́ ìyẹn Thomas yìí so wọ́n ní nígbà tí Jésù wà ní ọmọ ọdún márùn-ún òjò rọ̀ ní ọjọ́ kan ó pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ ebéèrú wọ́n wá nígbà tó jò yẹn dá wọ́n jẹ́ ń ṣeré nọ́mbà tírì verse three only by the water instantly became clear and useful again he added smooth them only by his word they, they readily obey him yẹni pé jésù àwọn omi ìrówó tó ti dọ̀tí tó wà lẹ̀ jésù sọ̀rọ̀ sí omi yẹn omi yẹn dẹ̀ di omi tó mọ́ tó ṣe é mu tó ṣe é lò ní tí mo ń kà ní onígbẹ́wájú mi ẹ jẹ́ kí n fi kátálọ̀ jẹ̀rọ̀ wá. analogy ẹ̀ ni a lot of story ló wà ń bẹ̀ ló wà ń bẹ̀ tó jẹ́ pé ó dẹ̀ wúlò fún wa gan ó wúlò fún wa gan so ká máa ká máa tẹ̀síwájú. ó ní then he took from the bank lẹ́yìn náà ó wá mú láti omi he took from the bank. Ah, kí ni sátánì olúwa bá ẹ wí o ní ó skip lálẹ́ ẹ má bínú o. kó ṣe ju bẹ́ẹ̀ lọ lálẹ́ a máa kà á kó ṣe ju bẹ́ẹ̀ lọ a máa kà á a máa kà á jáde gbogbo èèyàn ló máa gbọ́ then he took from the bank of the stream some soft clay kòrán ta kà lẹ́ẹ̀kan tí wọ́n sọ pé ó fi yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ yẹn nígbà tó wà kékeré ó mí sí i o tí wọ́n sọ pé àwọn kristian ò mọ àlùkùrán ló sọ Muhammed kọ́pì ẹ̀ ní ẹ farabalẹ̀ gbọ́ lálẹ́ ẹ̀yin mùsùlùmí ẹ wá gbọ́ ẹ wá gbọ́ lálẹ́ yìí ó ní ó ní ó oh, it took then from the bank of the of the street some soft clay ó mú àwọn amọ̀ tó dáa tó tó tó tó ṣe ń lò ó mú wọn jáde láti inú amọ̀ láti inú omi yẹn ó ní and form out of it twelve sparrows ó wá mọ onínú ẹ̀ ó wá mọ ẹyẹ méjìlá sparrow méjìlá twelve sparrows sparrow méjìlá and there were other boys playing with him àwọn èèyàn wá wà ń bẹ̀ tí ń bá ń ṣeré now but a certain Jew see the things which he, he was doing namely his forming clay into the figure of sparrow on the Sabbath ẹni pé ọ̀rọ̀ tí Jésù sọ pé mi ló lu ọjọ́ ìsinmi ó ti pẹ́ tó ti practice kìíní ẹ̀bọ̀ ṣùgbọ́n tí wọ́n tètè mọ̀ pé tó ń sọ fún wọn nìyẹn pé ọjọ́ ìsinmi náà yẹn kà sí ẹ̀ kò ní ìtumọ̀ so wọ́n ní nìkan wá ń wò ó ọjọ́ tó sì ń ṣe nǹkan yìí ọjọ́ sábàtì ni tí ò yẹ kẹ́nikẹ́ni ó ṣiṣẹ́ wọ́n ní went presently away and told his father Joseph and said ẹni yẹn wá lọ sọ́dọ̀ bàbá bàbá Jésù yẹn Joseph pé ó wá lọ bá láti lọ sọ nǹkan tí Jésù ṣe ó ní behold The boy is playing by the riverside, and he has taken clay and formed into twelve sparrows and profaned the Sabbath. Nínú pé ẹni wọ́n lọ sọ fún bàbá Jésù pé ah ọmọ ẹ mà lọ mú iyẹ̀pẹ̀ níbi tó ti ṣe é pẹ̀lú àwọn ọ̀rẹ́ ó fi mọ ẹyẹ ní ọjọ́ Sabbath tó dẹ̀ kó níbẹ̀ ó ń bá òfin Sabbath jẹ́rè. Only then Joseph came to the place where he was and when he saw him saw him called to him and said, Why does why does that that why does thou that which is not lawful to do on the Sabbath day? Ìyẹn ni pé Joseph bàbá rẹ̀ wá bá Ìwà sọ pé àkílódé tí òun ṣe eléyìí nǹkan tí òun ṣe yìí ní ọjọ́ Sábàtì. Ẹ má bínú kinní tí mo ń lò lálẹ́ yìí ó tí mo fi ń ka kinní dàbí pé ó ń skip díẹ̀. Pé kílódé tó fi ṣe nǹkan tó ṣe yìí kílódé tó fi ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ sábàtì ní verse eight ó ní then Jesus clapping together then clapping together the palms of his hand called to the sparrow called to the sparrow and said to them go fly away and why you leave? remember me so the sparrow flew away making a noise this one ẹyẹ yẹ yìí ẹ lọ ẹ fò bẹ́ẹ̀ bá ti fò lọ kẹ́ ẹ rántí mi o so wọ́n àwọn ẹyẹ yẹn sì wọ́n ṣe kí ni wọ́n fò lọ ní ọjọ́ náà sórí yìí òun làmẹ́bí lọ kọ́pì sínú Quran chapter three verse forty nine tí ànábì sọ pé ẹ Jésù náà máa fi yọ̀gbẹ̀gbẹ̀ ẹyẹ òun máa ní sí ẹyẹ máa wá fò lọ sórí yẹn ló lọ kọ́pì mùsùlùmí tó bá sọ fún mi pé sórí yẹn kọ́ ó mú proof ẹ̀ jáde the lord tó bá máa sọ pé story yẹn kọ́ ẹ ìrọ́lì sí kẹpa kó mú proof ẹ̀ jáde proof sì tún wà ibi táwọn jésù ti sọ̀rọ̀ kékeré yẹn náà ọlọ́run jẹ́ lè tètè rí bẹ́ẹ̀ lálẹ́ yìí hmm. tọ́lọ́run bá lè jẹ́ tètè rí lálẹ́ yìí. òkè ó ní ibi báyìí náà ó àkáǹtì ẹ̀ ni mo pé mo máa débẹ̀ lálẹ́ ni tí wọ́n mọ̀ pé máa débẹ̀ ni màá ti wá ṣáptà yẹn lẹ̀ màá ti wá sílẹ̀ jẹ́ pé very simple akàn máa màá kàn ra lọ ká ni nígbà tí Jésù wà kékeré tó sọ̀rọ̀ táwọn ẹbí sọ pé ẹ miracle of kìnní kan miracle of gbada miracle of ìkòdò bàbá làárọ̀ ni kò ṣe Jésù sọ̀rọ̀ nígbà wà kékeré mo ní prove ẹ̀ mi but tí mi ò bá tètè rí i ama máa tẹ̀síwájú náà rọra hmm, a máa tẹ̀síwájú náà wá tí mi bá so ọlọ́run yóò yóò ràn wá lọ́wọ́ ókè náà wípé ibẹ̀ yẹn ti ibẹ̀ yẹn ti fòrú so ó níjọ́ ti tí a bá ń sọ̀rọ̀ màá mẹ́nu màá mẹ́nuba ó ṣeéṣe ọjọ́ mi tá a bá fẹ́ ṣe tá a bá fẹ́ ṣe program ó lè jẹ́ òní màá kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí tí ti sọ̀rọ̀ ńgbà tó wà ní kékeré ó dẹ̀ mo ti rí o ẹ̀hẹ́ mo ti rí mo ti rí ẹ ṣe ẹ bá mi pàdé nu Quran chapter nineteen tọ́ni Jésù sọ̀rọ̀ kékeré pé Bible àkáǹtì ẹ̀ pé ló àkáǹtì àánú làwọn yẹn pátápátá ni wọ́n. àwa sọ fún yín pé bíbélì wa kò kí ń ṣe ìwé ìtàn ìwé ìmísí ni àwọn tó yẹ fún ẹ̀kọ́ nínú ẹ̀ àwọn ni wọ́n àkáǹtì fáwọn táwọn ń kà ìgbé ayé wa dẹ̀ fi hàn pé lóòótọ́ ọmọ lẹ́yìn Kristi ni wa kò sí jàgídíjàgan nu ayé wa kò sí dànù ayé wa kò sí àyè gidi nǹkan kan tó yẹ pé kọ̀rọ̀ kan nínú ayé wa táwọn èèyàn ó rí wa tí wọ́n sọ pé yes ọmọ Ọlọ́run ni wọ́n. Hmm. wọ́n ni jésù sọrọ kékeré pé koran kan ló ṣe ń dànà bíi kọ́pì tọ́ba náà bí ò ẹ̀ ṣé bíbélì ò ṣáájú koran dìé jẹ́ kí n wo àyà yẹn àyà yẹn ò jìnnà sí mhm. verse àwọn láti verse twenty eight àwọn láti verse twenty eight ibẹ̀ láti máa mú please share this live ẹ jẹ́ ká share so táwọn náà bá tàbá débì kan bá ní ẹ ànábì divine inspiration à lè à lè sọ pé ẹ sà ẹ má sọ bẹ́ẹ̀ fáwọn àmọ́ àti mọ òótọ́ àti mọ ìmọ́lẹ̀ ó ti yàtọ̀ síra wọn hmm, Kristi ló ń ṣiṣẹ́ o kì í ṣe èmi o Kristi ló ń ṣiṣẹ́ o kì í ṣe èmi o. Quran chapter nineteen verse twenty-eight to twenty-nine. ó ní ìrẹ́ arábìnrin Haruna ibi ìlàsọ gan ó yẹ ká ti mọ̀ pé Muhammed ò mọ tó ń sọ ibi ó yẹ ká ti mọ̀ pé Muhammed àti àwọn tó gbèwé ìdánitánpé pé revelation ni wọ́n mọ tí wọ́n ń sọ bóyá èdè àìlèdájókòó dá ronú ni báwo ni èèyàn ṣe máa pe Màríà ya Jésù ní arábìnrin Árónì Miriam ẹ jẹ́ kí n fún wa ní kẹ́lẹ̀ mọ̀ pé Miriam tó ń sọ ẹ já wo ẹ já wo numbers ok ok ká tó ẹ já wo Exodus ẹ já wo Exodus fifteen mo fẹ́ ká wo nǹkan kan mẹ́ Exodus fifteen verse twenty. Exodus fifty verse twenty àti Míríámù wòlíì obìnrin arábìnrin Árónì Míríámù wòlíì obìnrin arábìnrin Árónì yẹn pé Míríámù sísá Írò ló jẹ́ ẹ wá gbé tí Kùránì wá sọ fáwa ó wá ní ìrẹ arábìnrin Árónì haruna ókè tẹ́lá láti verse twenty seven kan lẹ́mẹ́ni tó ń sọ ó ló sì mú wá bá àwọn ènìyàn rẹ̀ ó gbé ọmọ náà dání ìrètí ìgbà tí ní tí mọ́ríámù mọ̀ríámà tó bímọ a ti padà báyìí voice yẹn ti máa padà báyìí àti àti ṣètì ṣiṣẹ́ lé lórí ṣé ti padà báyìí praise the lord ó ti padà god bless you so wọ́n ní miriam arábìnrin aaroni báwo ni òkú ó ṣe bí àlàyé torí àwọn bíbélì ti àkáǹtì fáwa bíbélì wọ́n wá méjì fara ọ̀mọye Maria tó wà ní báíbù Mary Magdalene wa Mary awokusa wa Mary ìyá Jésù wa nínú bíbélì Míríàmù náà Mary náà ni at least nígbà tí mo ṣe lóní bí Mary márùn ló wà bẹ́ẹ̀ nínú báíbù ó dàgbé Maria, Bẹ́tánì náà tún wà bẹ́ẹ̀ Maria, Magdalene náà wà bẹ́ẹ̀. <laughs> mọ́mírì gan ọmọ mírì tó bí jésù fẹ́ pàtó ní gbogbo wọn ló ṣe wọ́n pẹ́ jẹ́ kí n rún mọ́ tí bá ti rún mọ́ pé arábìnrin arọ́rì ó ti lọ nìyẹn kò mọ̀ pójú àwọn èèyàn padà là wọ́n padà tú kínní yìí wọ́n padà tú sí Yorùbá tẹ́lifọ̀dì ó padà ríran ìfẹ́ ká sọ ibi tá à ń lọ nu o ìfẹ́ ká sọ nu o ibi tá à ń lọ ni pé jésù sọ̀rọ̀ nígbà tó wà lọ́mọ kékeré o ibi tá à ń lọ nìyẹn o ibi tí ànábì ti kọ́ pì ẹ̀ tí bá ti ká bí jáde náà ó ní ó ní bàbá rẹ kò jẹ́ ènìyàn búburú bẹ́ẹ̀ ni ìyá rẹ kò jẹ́ alágbèrè verse twenty nine ó ní ó sì tọ́ka sí ọmọ náà wọ́n wí pé báni ó ṣe lè bá ẹni tí ó jẹ́ ọmọ òpóhùn tí ó wà ní orí ìtẹ́ sọ̀rọ̀ wọ́n ní míràbù wa náwó sí jésù tó wà lọ́wọ́ ẹ̀ pé ọmọ ẹnikẹ́ bá wí ọmọ ẹnikẹ́ bá wí ọmọ ẹnikẹ́ bá wí ah, ṣé o máa ń tòun sọ báyìí sọmọtò rẹ̀ wí irú ọmọ kékeré ilé káwọn máa bá sọ̀rọ̀ àwọn àgbò mọ́tò sọ ẹ wá gbọ́n tí wọ́n ní sá sọ nígbà tí isa wà ní kékeré ẹja gbọ́ ó ní ànábì isa sọ pé dájúdájú èmi ni ẹrú sí ọlọ́run ó fún mi ní tírà ó sì ṣe mí ní ànábì kan mo jésù abẹ sí ní sọ̀rọ̀ nínú Quran wọ́n wá sọ fún wa pé ẹ lára àwọn mídẹ́kù tó kọ́ ṣe nìyẹn but kí làwọn afẹ́ mú jáde Muhammed kọ́pì ẹ̀ ni ibo ló ti kọ́pì ẹ̀ òun náà la máa kà yìí òun la máa kà yìí the first gospel of infancy of Jesus ni Muhammed ti kọ́pì ẹ̀ inú ìwé ẹ̀ ẹ jẹ́ ká kà hmm, àní ànífà òkú ara wa ṣòfò náà ẹ jẹ́ ká chapter one only Cyrus relate the Jesus when his cradle inform his mother that he was the son of God ha ńgbà tí Jésù wà léwu tó sọ̀rọ̀ ó pera rẹ̀ ní ọmọ Ọlọ́run ànábì kọ́ sínú Kùránì pẹ̀lú Ọlọ́run ni tá a bá wá gbàdúrà pé kí ìyà Ọlọ́run àti ìbínú Ọlọ́run máa bá sọmọ pé kì í ṣèpè torí pé ó ti ṣì àwọn èèyàn lọ́nà àwọn ọmọ rẹ̀ náà tún wá ń ṣe èèyàn lọ́nà débi pé wọ́n pe jésù lóde pé jésù jágbàdo kìdẹ́sì rẹ̀ kan ló sọ o ẹnìkan sọ sọ bódìlì kò tẹ̀ fi bò rárá pé kò tí ẹ kó jẹ àló lè ní jésù ẹni tó wò sùsù tó sọ wípé tí jésù sọ pé òun ọmọ ọlọ́run nínú tá a fẹ́ kà yìí tó lọ pè ní ẹrú ọlọ́run bí a bá lo eh, Galatians chapter one verse eight to nine fún pé bí bá jẹ́ wòlíì kan tàbí áńgẹ́lì kan ló wà á sọ̀rọ̀ ẹni tí kìí ṣe ti tí kìí ṣe ti rere jésù yìí kó dẹni fi tábà lò ó fún muhammed ṣẹ̀gbẹ́ kò tí ì pọ̀ jù mi ò ẹ má bínú o kákan máa fòye gbé bọ o ẹja mọ̀ ká ẹja mọ̀ ká ó ní Joseph and Mary going to Bethlehem to be taxed Mary's time of bringing forth arrives and she gave and she goes into a cave. Joseph fetched in a Hebrew woman. The cave filled with great light. The infant born cures women 19 arrival and shepherd. Okay, Yenikiri. The following account we find in the book of Joseph, the high priest, called by some Saviors ẹgbẹ́ bẹ́ẹ̀ sùn only the relate that Jesus spake even when he was in the cradle and said to his mother yẹnu pé ẹni sọ̀rọ̀ pé Jésù sọ̀rọ̀ nígbà tó wà ní ọmọ òpólo ní ọmọ ọmọ kékeré ní ọmọ kékeré ó sì tún bá ya rẹ̀ náà sọ̀rọ̀ kí ni tó sọ ó ní Mary I am Jesus that I am Jesus the son of God that word which thou didst bring forth according to the declaration of the angel Gabriel to thee and my father has sent me for the salvation of the world. Mary Jésù ló sọ̀rọ̀ ó ní you that Jesus spake even when he was in the cradle and said to his mother Mary I am Jesus the son of God that word that word which thou didst bring forth ọ̀rọ̀ tí ìwọ ti mú ṣẹ ìyẹn ni kùránì ṣe sọ pé pé ànábì isa o kùránì chapter nineteen yìí kùránì chapter nineteen yìí mo fẹ́ ká sáré ogun ẹsẹ̀ kan bẹ̀ kùránì chapter nineteen yìí hmm, verse twenty one ó ló wípé bẹ́ẹ̀ ni yóò jẹ́ olúwa rẹ̀ wípé ó rọrùn fún mi láti ṣe àti pé a lè ṣe ní àrìsàánù fún àwọn ènìyàn àti àánú láti ọ̀dọ̀ wa ó sì jẹ́ ọ̀rọ̀ tí a ti parí ọ̀rọ̀ tá a ti parí ni tí ò gbúdọ̀ máa ṣe kí ni tí jésù náà kan sọ ó ní ó sọ fún Mary pé Mary I am Jesus son of God that word will thou did will thou did bring forth according to the declaration of angel Gabriel to thee in ti ìwọ Maria èmi ni ọmọ ọlọ́run ọ̀gá ògo tá a ti sọ pé yóò ti inú ìwọ Maria jáde tó o sì fi ààyè sílẹ̀ láti jẹ́ kó ti inú rẹ̀ jáde wá ó ní and my father has sent me for the salvation of the whole world ní kùránì yẹn náà ṣe sọ fún wa ní kùránì chapter nineteen verse twenty one láti jẹ́ àmì fún gbogbo èèyàn bẹ́ẹ̀ bá lọ́wọ́ english translation ó ní mercy to all mankind àánú fún àwọn ènìyàn ó ní àti pé kí a lè ṣe ní ẹ̀rí sàmì fún àwọn ènìyàn àti àánú láti ọ̀dọ̀ wa wá kí ni jésù lọ sọ ó ní wọ́n ṣe òun ní ẹni ìgbàlà fún gbogbo èèyàn lórílẹ̀ ayé ó wà ní in three hundred and ninety years of area of Alexander Augustus publish a decree that all persons should go to tax in their own town so iye kọlá fẹ́ lò but ibi tó ti sọ̀rọ̀ ní ọmọ kékeré yẹn tó ti sọ̀rọ̀ lọ́mọ kékeré yẹn òun ni mo lọ kà jáde fún wa nínú infancy of Jesus so ọlọ́run kọ́ ló bá nàbí sọ̀rọ̀ ó lọ kọ́pì sórí Jésù ni. hallelujah tẹ ẹ̀yin mùsùlùmí tẹ bá pé tí mo sọ pé irọ́ ló ni mo pa tí mo bá ti sọ pé ká pè wọlé ẹ pè wọlé kẹ́ ẹ sọ pé tí mo kà yẹ o irọ́ ni mo pa o kẹ́ ẹ dẹ̀ mú ẹ̀rí tẹ́tẹ́ fi dìbọ́ọ̀kì ẹ̀ jáde wá praise the lord so gbogbo nǹkan yẹn ìsìláàmù kàn ń parọ́ gbogbo àwọn nǹkan yẹn ló kọ́pì ló kọ́pì ó ní àwọn ọ̀rọ̀ bọ́ọ̀lù kan náà tí muhammed kọ́pì ó ní àwọn ọ̀rọ̀ Paul kan tí Muhammed kọ́pì hmm. ẹ kí n mẹ́nu débẹ̀ ó kọ́pì àwọn Paul kan mọ̀kó tí bá sọ àwọn mùsùlùmí ò ní pọ̀ nígbà wọ́n á ní irọ́ ní irọ́ <laughs> ní tó dá mi lójú dáadáa ẹ̀hẹ́n sọ̀yí Bukhari sọ̀yí Bukhari volume nine book ninety three number five eighty nine narrated Abu Huraira sọ̀yí Bukhari volume nine book ninety three number five eight nine narrated Abu Huraira the prophet said Allah said I have prepared for my righteous slave as no eyes as no eye has ever seen none an ear has ever hear none a woman heart has ever think. yẹn pé ntí ànábì sọ́ńbì yìí ó ní pé à mo ti pèsè ìrìn mo ti pèsè sílẹ̀ o fún àwọn olùbẹ̀rù mi lótìtọ́ o mo ti pèsè tó dá sílẹ̀ fún wọn ntí ẹnikẹ́ni ò rí rí tí etí kan ò gbọ́ rí tí ò dẹ̀ wọ ọkàn ẹnikẹ́ni rí ibo lànàbì ti jí ọ̀rọ̀ tó sọ yìí first Corinthians chapter two verse nine ló ti jí ẹjá lọ kà kí mùsùlùmí sọ fún mi pé n tí mo fẹ́ ká yìí kán pè wọlé níta alẹ́ yìí kán sọ pé irọ́ ni nǹkan yẹn o pé kò rí bẹ́ẹ̀ first Corinthians chapter two verse nine ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ ọ́ pé ohun tí ojú kò rí tí etí kò gbọ́ tí kò sì wọnú ọkàn ènìyàn lọ ohun wọn tí ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tó fẹ́. <laughs> Where is my English Bible? Let me read it in English. ẹ jẹ́ kí n kà lóyìnbó First Corinthians two verse nine kájọ gbé yẹ̀wò síra o tí n bá ká sọ yìnbó kọ́ rí yẹn màá English yẹn káwájọ wo bóyá nǹkan tó wà ń bẹ̀ bóyá yóò yàtọ̀ síra wọn kò yàtọ̀ síra wọn àwọn ọ̀rọ̀ tó lọ jí nìyẹn tó ń pè fáwọn ní revelation story tí wáráká kọ nìyẹn tó ń pè fún ọ ní revelation two verse nine now ẹja wo ó ní sọ̀yìn Bukhari volume nine book ninety three number five eighty nine narrated Abu Raya. The prophet said, Allah said, I have prepared for my righteous slave as no eyes for my, for my righteous slaves, as no eyes has ever seen, no ear has ever heard, nor a human heart can ever think of. Ẹnu ti bẹ̀yẹ̀ o, ẹ wá gbọ́ tó sọ nínú First Corinthians two <laughs> verse nine to ten. Ó ní but as it is written, I have not seen no ear heard neither have entered into heart of man the things which God has prepared for the, them that he loved tóun lọ the righteous people only. but God has revealed them unto us by his spirit for the spirit searcheth all things ye the ye the deep of God ìdáná bí sọ wípé ẹ wípé Allah sọ pé ntí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 praise the lord orúkọ jésù ojú òní ti wá mo sọ pé lẹ́kṣọ̀ ṣì pọ̀ pẹ̀lú ògo ọlọ́run lẹ́kṣọ̀ pọ̀ ní ọjọ́ by the grace of god ní ọjọ́ friday today is tuesday ní ọjọ́ thursday a máa sọ nípa ìwé tó wà lọ́wọ́ mi mo snap ẹ̀ sí online lẹ́ẹ̀kan a máa sọ lọ́wọ́ ẹ̀ mo ní Allah copied the statement of people to become his Quran Allah copied the the the, the statement of people to become Quran ìyẹn treat by the grace of God lọ́jọ́ Thursday so mo mọ̀ pé pẹ̀lú ibi mélòó kan tá a ti mẹ́nu bà lálẹ́ yìí a ti rí clearly pé Muhammed nǹkan ẹ̀mí kankan ò bá sọ̀rọ̀ ní tó gbọ́ ní táwọn èèyàn sọ ló ń pè lálù Quran ní tí wọ́n sọ fún story tí wọ́n kà fún mo wá fẹ́ fi àdìsí kan kásẹ̀ ńlẹ̀ àdìsí wọn fẹ́ẹ́ kásẹ̀lẹ̀ òun náà ni sọ̀yí ìbùkọ́ rí three six one seven sọ̀yí ìbùkọ́ rí three six one seven narrated Anas there was a Christian who embraced Islam and read Surah 2 Baqarah and Al-Imran and he used to write the revelation for the prophets sọ̀yí ìbùkọ́ rí tá à sọ yìí authentic hadith ni wọ́n wá ń sọ fún wa pé narrated by anas anas lẹ́yìn tó narrate pé kírísítẹ́nì kan wà tó gba islam ó ka bákọ́rà ó ka limuran ó máa ń kọ revelation fánàbí ìtànàbí sọ tó pè nínú fáwọn èèyàn wọ́n ní later on he ìrìntàn to christianity nígbà tó yára pé èyí tí mo ń kọ fún màá yìí báyìí tí mo ń kọ fún màá yìí ló ń ka fáwọn èèyàn tó pè revelation or story tí mo kọ fún mẹ́rin tó ń kà fáyọ̀ tó ń pè revelation nígbà tó rí wọ́n ní return to Christianity again and he used to say Muhammad knows nothing but what I have written for him àwọn yẹn sọ ní gbogbo gbàgbé Muhammad ò kankan o ìtí mo kọ fún ló ń kà o Muhammad ò kankan o ìtí mo kọ fún ló ń kà o Muhammad ò kankan ìtí mo kọ fún ló ń kà o ìtú àṣírí Muhammad káàkiri ẹ wá gbọ́ tó ṣẹlẹ̀ sí wọ́n ní then Allah caused him to die and the people buried him wọn ni Allah wa kọ wípé Allah wa jẹ́ kó kú àwọn èèyàn wa pa ta ló mọ̀ bóyá nàbí lóní kọ́ lọ pọ́ìsì ẹ̀ àbóhùn ló ráyà kiri àtúntò lọ fún lọ́rùn pa wọ́n wá ní ó wá kú at the end of the day wọ́n wá ní wọ́n ń sin tọ́ba máa dé ní òkú ẹ̀ ti jí wọ́n ń sin tọ́ba máa dé ní òkú ẹ̀ àbí òkú àti wà lórí ilẹ̀ táwọn èèyàn fi sọ pé ànábì ló ṣiṣẹ́ yìí ànábì pẹ̀lú àwọn kọ̀ǹpánì ló ṣiṣẹ́ yìí so sọyìn Bukhari ló sọ fún wa yìí o pé Christian kan tó lọ join Islam tó lọ join Islam òun ló kọ revelation fún anabi nígbà tó gbé ẹdẹ là pé ó dàbí ọ̀bọ yìí ń tọ̀ béèrè ló fi sá lọ tó wá ń sọ fáwọn yẹn pé èmi mò ń sọ nígbà náà bí n sọ èmi mò ń sọ fún èmi mò ń sọ fún èmi mò ń sọ fún wọn wá kò ní wọ Ọlọ́run Ọlọ́run ò bá anabi sọ̀rọ̀ Gabriel ò bá anabi sọ̀rọ̀ story àwọn onísítórì tó ń gbọ́ òun ló sọ o story àwọn onísítórì tó ń gbọ́ òun ló sọ òun ló sọ ọ̀rọ̀ kan náà wà tí mo fẹ́ ká tí mo fẹ́ ká wò tí ẹ bá lọ nǹkan kan ṣẹlẹ̀ nínú ìwé first Corinthians chapter fifteen láti verse twelve nígbà kan sọ nípa àjíǹde òkú ó wà bí kò sí táwọn kan ní ó wà táwọn kan ní kò sí tẹ́rù ń bà wọ́n kan tẹ́ ẹ bá lọ wo Quran twenty seven verse sixty eight ànábì tún sọ nípa ẹ̀ ó lọ rìbìtì tí Paul ti sọ. So Only we have been promised this we and our fathers before this is not but legend of the former people ẹ jẹ́ kí n kà á ní yorùbá ó máa clear sí wa ní tí wọ́n bá bọ̀ Quran twenty seven. Snap. ẹ jẹ́ àkà Quran twenty seven verse sixty seven to madam ah, ah Quran twenty seven verse sixty seven to sixty eight ó ní àwọn ẹni tí wọ́n ń ṣe àìgbàgbọ́ sọ pé nígbà tí a bá di yẹ̀pẹ̀ àti àwọn bàbá wa ǹjẹ́ a ó tún yọ wá jáde nẹ́sàn sáà pé jóòbù sọ ọ̀rọ̀ yẹn náà Islam sáà jóòbù sọ ọ̀rọ̀ yẹn náà pé bí ènìyàn bá kú yóò tú yèbí ìyẹn lọ́nà tó wà níbí náà tí wọ́n ń bi ànábì lédè pé ṣé tá bá ti kú tá ti di yẹ̀pẹ̀ ṣé wọ́n tún máa yọ wá jáde bí Paul àpòsílẹ̀ náà ó sọ̀rọ̀ yẹn ní First Corinthians chapter fifteen láti verse twelve tó sọ fún wa wípé àwọn kan ṣàìgbàgbọ́ nípa àjíǹde àwọn kan sọ pé wà àwọn kan sọ pé wà àwọn fari àwọn sadusi ò tiẹ̀ fẹ́ báyìí gbọ́ tó ń jà jìnnìyà wọn ò tiẹ̀ fẹ́ báyìí gbọ́ àwọn sadusi àwọn farisi gbà sadusi òfin tiẹ̀ ní fẹ́ báyìí gbọ́ torí ìgbà yẹn gẹ́gẹ́ bíjà ńgbà yẹn Jésù ó bíjà nígbà tí Pọ́ọ̀lù gẹ́gẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ náà wọ́n ní dájúdájú a ti fi èyí dẹ́rù bà wá àti àwọn bàbá wa níṣáájú èyí tí kò jẹ́ kinní kan àyàfi àkọsílẹ̀ àwọn ẹni àkọ́kọ́ yẹn ni pé ìgbà táwọn ẹbí náà ti wá sọ fún wọn pé ẹ ayé máa parẹ́ o kinní kan máa ṣe ànábì má sọ sórí jìnnà gbogbo tó ń sọ fún wa pátápátá òun làwọn bàbá wa ti sọ fún wa a ti gbọ́ a ti mọ̀ ọ́ wọ́n ti fi dẹ́rù ba àwọn bàbá wa ń gbà yẹn má wulẹ̀ fẹ́ fún jù wọ́n sọ bẹ́ẹ̀ fún ànábì ẹnìkan wá sọ pé ẹ ọlọ́run ló bá sọ̀rọ̀ sọ ọlọ́run yóò ràn wá lọ́wọ́ yóò ṣàánú fún wa àti rí wọ́n kọ́ Muhammed ní kuraani ẹ má gbàgbé Quran twenty five verse five wọ́n sọ fáànù ọbí bẹ́ẹ̀ pé ìtàn àlọ́ àwọn tó ti lọ òun lòun wọ́n fún wa ọlọ́run ò bá ẹ sọ̀rọ̀ torí pé àwọn ènìyàn orí wọn pé wọ́n mọ tí wọ́n ń ṣe ó fẹ́ máa sọ sórí ọmọ jù fún jù tó dẹ̀ mọ́ jù wọn lọ ó wá sọ pé aláàánú ṣẹ̀ṣẹ̀ ń rí bíi ọlọ́run yóò ṣàánú wa ẹ jẹ́ ká fi àyè sílẹ̀ fún àwọn tí ó bá fẹ́ pè wọlé ní àṣálẹ́ yìí mo sọ fún wa pé ọ̀nà méjì láti máa gba ìpè wọlé ní àṣálẹ́ yìí a máa gbà wọlé ní whatsapp àdẹ̀bá tún gbà wọlé ní direct call náà a máa gbà wọlé ní whatsapp àdẹ̀bá gbà wọlé ní direct call òkè àwọn èèyàn ti ń pè wọlé. ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ sàn. ẹ̀rọ àtàwọn pẹ̀lú ẹ̀yìn. olúwa kò tù sàn. ọlọ́run ti bọ́ máa wà pẹ̀lú ẹ̀yìn. àmì jésù. ẹ̀wọ̀n ohun àkọ́kọ́ tó ń jẹ́ ẹ̀rọ òpó ní ìlú ìyá wa rádìyẹ ohun àkọ́kọ́ yìí ni pé bí ìtàn jésù bó ti wà nínú kùránì tó lágbára tó mi ilẹ̀ táwọn kan sọ pé inú kùránì ni wọ́n ń pè ìtàn jésù yẹ òun ló sọ òtítọ́ ìtàn jésù ètí kùránì ti sí bíbélì yẹn ìlara kan tó ń ṣe wọ́n nìyẹn ìwọ́n tó mọ̀ pé bí ìtàn Muhammed tó bá wà nínú bíbélì àwọn kìsẹ́ máa mẹ́nu bá tó kí ni ìyàwó jẹ́ kó máa dùn wọn ní àkọ́kọ́ ìkejì ó ti jẹ́ wípé bí jésù bá bí àwọn kìrìsìtì bá sọ̀rọ̀ lọ tí wọ́n sọ̀rọ̀ bọ̀ pọ̀ ní sọ̀rọ̀ títí títí kan lẹ́nu bá Mohammed ìkọ́ tó sọ̀rọ̀ Mohammed nínú ìṣẹ̀lẹ̀ kí ni ìyàwó ń ká wọn lára fẹ́rí gbogbo tó ń jẹ́ àìsàn ìṣà gbogbo ẹ̀ làwọn náà mọ̀ gbogbo ẹ̀ tó mọ̀ irọ́ ni ló ń jẹ́ àlùkùrá irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ báwo èèyàn ti ṣe fẹ́ gba ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run tó máa fẹ́ ń gbà láti ọ̀dọ̀ ọlọ́run táwa gbà táwa jẹ́ pé ìtàn àbílẹ̀ ó wà nínú ẹ̀ gbogbo èrè tó ń rìn gbogbo ti dàgbù ó wà nínú ẹ̀ gbogbo ti kú tó wà nínú ẹ̀. àgbọ̀yé sà. ẹ ẹ irọ́ ti irọ́ ti irọ́ ti wà nínú ọ̀rọ̀ yẹn tó babalá ẹ̀rọ ni ẹnìkan kọ́mẹ́tì ẹ̀ nísìnyí ó ní orúkọ kan ṣe ìgbà àwa wà ní skul ìkan lára àwọn ọ̀rẹ́ mi ló jẹ́ Sulaiman àwa máa ń pè ní Sule tí a bá ti pè Sule láì kú ìyàn ló ti mọ̀ pé Sulaiman là ń pè Kasim Kasim ló máa ń pè ìyàn wà ní kíní tí ìyàn wà fún àwọn ọmọ tó wọ̀ lórí ara ń ta wọn ni ara ń ta wọn ni ọlọ́run àdúgbò máa wà pẹ̀lú yín. àmì jésù. àwọn tó ń sọ wípé bóyá ìsọkísọ lẹ́ ń sọ ìtàkùkà lẹ́ ń tà tí wọ́n pè wọ́n pè ní nìsín wọ́n sọ pé nǹkan ń tà yẹn o kò rí bẹ́ẹ̀ ẹ̀rọ àti káwọn náà wá sí tó bẹ́ẹ̀ èyí tó pè láti dábẹ́ká ẹ̀yàn padà wá pè yín. àwọn náà ti máa náà máa rí àánú àwọn ènìyàn wa tó tẹ̀lé ó tẹ̀lé dá lójú gbogbo àwọn tó lọ́ọ́ òun àyà kí kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan sọ fún un fẹ́ lọ di mùsùlùmí gbà tó dé òun mọ́lẹ̀ even kó má mọ a verse a single verse lọ́sẹ̀ àyẹ̀fẹ́ fún wa o. àmì jésù. ọlọ́run sọ o. àmì jésù àmì jésù ẹ ṣe púpọ̀ sàn bless you sir. nọ́mbà tí a máa pè sí ni wọ́n ti fi sí ojú fọ́nrán yẹn zero nine one fifty seventy seven seventy seven nineteen ní nọ́mbà tí a máa pè sí hmm, a lè pè ní whatsapp call a lè pè ní whatsapp call náà. kí kristi kó kó ràn wá lọ́wọ́ nínú ọláńlá àánú rẹ̀ kó sì gbà wá kúrò nínú ìfọ́jú àti àrégèrègè sátánì gbogbo eléyìí tí ó fi àwọn èèyàn sí hmm, àmín. Mm, pé ojoojúmọ́ ẹ̀lú ẹ̀ka lẹ́wọ̀. ẹ bá a ló fún ìtẹ́ fi ń gbọ́ náà. ẹ fún ìtẹ́ fi ń gbọ́ yìí náà. Ìṣẹ̀lẹ̀ yìí sì ṣẹlẹ̀ ní ọjọ́ ìsinmi. Àfihàn ọlọ́run bẹ̀ wá tí a bá ti ń pè wọlé fóònù tá a bá fi ń gbọ́ láìpẹ́ yẹn ẹ jẹ́ ká lu ẹ̀ bíbẹ̀ kọ́ ohun yẹn máa máa padà sí inú ara wọn ni wọ́n máa padà sínú ara wọn ni Kristi yóò ràn wá lọ́wọ́ nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́ yóò sì gbé wa ró. ẹ̀lú ẹ̀ka lẹ́ o. Hello ẹ kálẹ́ o. zero nine one fifty seventy seven seventy seven nineteen òní nọ́mbà tí a máa pè sí a máa gba ìpè bíi méjì sí ní àṣálẹ́ ẹ̀ka tó mú gbogbo lọ sí abẹ́ ìtọ́jú torí pé àwọn fẹ́ máa gba àkókò wa lọ púpọ̀ púpọ̀. Mm ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka lẹ́ka o. yes sir. ẹ ṣe ẹkú sẹ́lu wa gọ́ọ̀mù. olúwa kò ṣe sà. ẹ jọ̀wọ́ ah, ṣé àwọn ọ̀tẹ́ ń sọ jáde kí n kájà nínú Quran. bẹ́ẹ̀ni. kódà mo ti ń gbé bíbí àgbègbè náà bọ́ láyé ní ọ̀pọ̀ ẹ̀fẹ̀ tó sọ̀rọ̀ nígbà yẹn pé ìgbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ bọ́ síbáyọ̀ mo ti ń ro a ah, a. Ah, gbogbo àwọn ọmọ ẹgbẹ́ kẹ́kìtàn náà tẹ̀ ń gbọ́ kò jẹ́ tó lè jiyàn pé àárọ̀ kò rí bẹ́ẹ̀ okùn àmì ìjẹ́bí inú okùn àmì tí ká gbọ́ fún òun ẹ̀jẹ̀ dé. pẹ̀lú ògùn ọlọ́run. kúrán mi òun ni àwọn dáhùn ọ̀tún Так, скам, мучим был. Скам, ее годы, приколы, мучил. Скам. Àmì Jésù. Àmì Jésù. Àmì Jésù. Àmì Jésù ọwọ́n àtàrọ̀ ọwọ́n àtàrọ̀ àtàrọ̀ ìfọ̀kájẹ́ tó ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ dáhùn fún ọ̀rẹ́ ọlọ́run ṣàánú wa ọ̀rọ̀ àìsàn amen sir amen amen amen yes sir god bless you sir thank you sir yes sir. hello my kalema ẹ kalẹ́ máa ọ. ẹ kalẹ́ o. ẹ jẹ́ bá a lóò fóònù tẹ́ fi ń wo láì dúró mà. ẹ jẹ́ bá a lóò fóònù tẹ́ fi ń gbọ́ láìfù yẹn. okay okay okay. okay. ẹ kalẹ́ ẹ kúṣẹ́ olúwa o. olúwa kúṣẹ́ mà. èmi ò sábà pè mo jẹ mo dúpẹ́ lọ́dún kan lẹ́nu lálẹ́ yìí pé olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti pè wọlé. ọgbọ́n tí mo kàn fẹ́ wí ni pé ọlọ́run ọba láàánú a máa wà pẹ̀lú yín a máa ràn yín lọ́wọ́. àmín jésù. ẹ̀mí ṣubú ẹ̀mí ẹ̀mí ṣubú ara. àmín jésù. gbogbo eré èdè tẹ̀ ń sá ni pé kí àwọn èèyàn bá lè ní ìgbàlà tẹ fi ayé yín sílẹ̀ tẹ fi gbogbo tẹ yín sílẹ̀ tẹ fẹ̀mí yín sílẹ̀ because iṣẹ́ yìí iṣẹ́ ńlá iṣẹ́ ìpè ni ìpè ìpè ẹ ti gbogbo ń tẹ sílẹ̀ fi tọ́nà lóhùn ní ọ̀rọ̀ pé kí àwọn èèyàn rí ìgbàgbà kan dẹ̀ rí òtítọ́ ẹ̀yin náà wà ní pàdánù ìjọba ọ̀run. àmì jésù. ẹ ṣe gan à ń gbádùn ètò yín gidigidi gan ọlọ́run á dẹ̀ máa wà pẹ̀lú yín. àmì jésù àwọn tí tí a bá kọ comment tí àwọn èèyàn bá understand the comment tá a kọ kó jọ kó má máa reply because ìgbà míì akọ comment ó máa ń dàbẹ́ni kó máa fẹ́ àìgbọ́ra ẹni yé wà bẹ́ẹ̀ nǹkan tí mo kàn ṣàkíyèsí lálẹ́ yìí nìyẹn kí àwọn èèyàn kan jọ kí wọ́n máa ka kọ́mẹ́ǹtì yẹn dáadáa kí wọ́n tó máa dáhùn lóyà ẹ máa gbóná àwa lẹ́nu ẹ ṣe gan mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run á wà pẹ̀lú àmà ràn yín lọ́wọ́ ọlọ́run á gbé nígbà eré ìje náà ẹ ní pàdánù ẹ o nígbà ọ̀nà ó dà olówó jíwa rè o ẹ kú ṣe olúwa. ẹ ṣe púpọ̀ mọ́ God bless you ma. Ah, lórúkọ Jésù ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ẹ̀ ló ẹ káalẹ́ hello. yes sir. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà. àkóso olúwa olùsàgbàdà dọ̀tún o. àmì o jésù. gbogbo wa á ṣe gba ìrìn lórúkọ jésù. àmì jésù. ẹ mr joshua lórúkọ tèmi. ok sir. ṣe rí njẹ́ ń ṣe yìí á ah! <laughs> ọlọ́run àwọn ẹni lágbára sí i. àmì jésù. àwọn náà mọ̀ pé àwọn mùsùlùmí wò ní dúró pẹ̀lú ògọ́nà agbára wọn ò ní ká yín orúkọ jésù. àmín jésù. ṣe ní gẹ́tẹ́ ṣe yìí èmi gẹ́gẹ́ bí ẹ̀mí nígbà kan gan ọkùnrin gẹ́gẹ́ ń wù pé ṣé kírísítẹ́nì ṣé kírísítẹ́nì ti ìyàwó kírísítẹ́nì lè jọ tó wá jẹ́ ẹ̀sìn ẹ̀sìn ìlú ẹ̀sìn rọ ni. but gbàtẹ́ bẹ̀rẹ̀ programu yìí wọ́n wá jí rí àwọn kankan pé ẹ̀sìn kírísítẹ́nì kì í gan ní ẹ̀sìn tọ́lọ̀ fọwọ́ sí ẹ̀mí fẹ́ gbọ́dọ̀ sà. àgbọ́yé sà. ṣé wàá rí nǹkan kan tó tó nìkẹ́ máa fi kún ọ̀rọ̀ ń sà ó ní pé gbogbo wa la mọ̀ pé báìbù ṣáájú kùránì so gbogbo tí wọ́n sọ wọ́n lọ dọ́kítọ̀ àwọn kankan jáde wá nínú báìbù àwọn àyípadà láti fọ́ọ̀mù nǹkan míì wọ́n àwọn èèyàn tí wọ́n sọ àwọn èèyàn tí wọ́n tó bá wá tí wọ́n ń ka tó máa ń ka kọ̀wá mi fún wa fún wa máa fi sọ pé ẹ bíbélì ló ń ṣe kiri kan wàrà zẹrí wọn lọ kọ àwọn tẹjáde wá láti nu kura láti nu báìbù wá ni tí wọn ti ní ẹdùn orí ẹ kó bìrì kó bìrì kó bìrì ṣùtù kẹtẹ ọfẹ ìní wọn pìrìsẹńtẹ lọnà tó lè gbà tó fi gbé tó fi yóò fi ọmọ nǹkan tó fẹ́ kó jáde gẹgẹgẹgẹgẹ so ẹjọ ẹ tẹ bá ti ń sọ ọ̀rọ̀ ní ẹ̀dá pẹ̀lú ẹ máa fi ìbùdí rẹ̀ múlẹ̀ dáadáa pé bíbélì á ti kọ bíbélì ṣáájú kùránì more than nearly more than one over six hundred years or five hundred years back láti kọ bible before kò ní kọ́kọ́ ìdíkẹ́ bẹ̀rẹ̀ kọ́ránì ẹ dákọ̀ ẹ máa fi kọ́rọ̀ yín kájú káwọn yẹn fi ètò ìgbọ́dọ̀ fi mọ̀ pé bible ti wà ṣáájú kọ́ránì gbogbo ilé ìsọ̀nsọ̀ yìí wọ́n lọ dọ́kítọ̀ rẹ̀ ni wọ́n lọ dọ́kítọ̀ ṣá arúgbó jẹ ni ẹ dákọ̀ ọba àfi kọ́rọ̀ yín náà tí wọ́n tẹ̀ ṣe é ṣe náà kẹ́ bá a sọ tẹ́ bá lè sọ ìgbà tẹ́ bá lè mọ ìgbà tí kọ́ránì ti bible ti wà kátó ti bíbélì bẹ̀rẹ̀ tàbí ìgbà tí jésù parí iṣẹ́ rẹ̀ gan tó ti kú tó ti lọ kó bíbélì bíbélì ànábì gan bẹ̀rẹ̀ tiẹ̀ tí wọ́n ti máa ṣiṣẹ́ lórí ìyẹn náà so that kátó kátó fi mọ̀ pé irọ́ náà ń pa fún wa kátó fi mọ̀ pé irọ́ náà ń pa. yes sir ẹ ṣe kò sí problem sir this is your role. àwọn kan ti rí i pé wọ́n lọ kọ́pì àwọn kankan wá kó bàbá ilé bá nǹkan táwọn fẹ́ sọ mu ǹjẹ́ wọ́n nǹkan tí wọ́n kọ́pì náà wọ́n ń dorí ẹ̀ kodò kodò ìjọ mọ́ nǹkan táwọn fẹ́ ṣe ẹ ṣe kẹ́ni nǹkan tí fúlàní ọlọ́run ọ̀gá àdàtú sá. àmì jésù ẹ ṣeun púpọ̀ sá god bless you sir. sir. Ah, nọ́mbà tí a máa pèsè zero nine one fifty seventy seven seventy seven nineteen god bless you as you are calling mo sọ wípé a lè pèsè whatsapp a lè lè pè ní direct calling ṣèyí tó bá rọ̀ wá lọ́rùn nínú méjèèjì. ẹ̀lú ẹ̀ka lẹ́rù. ẹ̀lú ẹ̀ka ẹ̀jọ̀ wa ẹ̀lú orí òkè tó jọ láì. ẹ̀ka lẹ́sà yẹ̀sà. ẹ̀ka lẹ́sà. ẹ̀ka lẹ́sà o. ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ ẹ̀dùn wa olúwakùsẹ́ ẹ ń lò fóònù tẹ fi ń gbọ́ live tẹ ẹ̀dẹ̀ kó mi tẹ wàtà ariwo yẹn pọ̀. à ń gbọ́ yín báyìí. ẹ gbèsè olúwa. yes sir. olúwa sọ agbára rẹ fún. àmì jésù. àmì rí àbò ẹ̀dá bá ti wọ program yìí ni wọ́n máa ń dùn wọ́n. yes sir. but that's some of our christian brothers and sisters pẹ́ pé in fact pẹ́ pé ìgbàgbọ́ wọn ṣe but with this program now i believe ọmọ àwọn twenty and great ẹ wá ní àkékèrè ni pé ìdí táwọn mùsùlùmí máa ń gbàdúrà fún Muhammed wáyé dárúkọ ẹ òrùlá bu Galatians one eighty yẹn tó pé if anybody teach another gospel that will be our cause tó wá pé gbàdúrà gbàdúrà dọ́kítọ̀ Bible lórí pé àdéhùn àti wàlẹ́ nù kéwìn wọ́n yẹ kí máa gbàdúrà fún pé tó wá lè dárúkọ ẹ̀ kí máa gbàdúrà fún wọn pé it's under course already because he start to manipulate what has been done the complete work of Christ also has manipulated èmi ò pín ìdíyẹn lọ́sìn gbàdúrà fún ẹbí lọ́sìn mẹ́sọ̀ Mohammed máa gbàdúrà man. so dáadáa tí wọ́n wá eight and nine òun báwọn náà rí pé ẹgbẹ́ ìdá pílẹ̀ náà gbọ́dọ̀ láti bí akọ́s understand so olúwa kò sí wa. àmì jésù ẹ ṣẹ́gun ẹ ṣẹ́gun pọ̀ God bless you sir. Yes, sir adúpẹ́ ah, ní ọwọ́ ọlọ́run. má ṣe gbàgbé níyà. tí ó fún wa lórí ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀ ètò ti àṣálẹ́ yìí àti láti ṣe àṣeyọrí rẹ̀ títóbi ògo àti ọlá àti agbára ní forúkọ wa ti olúwa àti ti ayé àìnípẹ̀kun àmín. hello ẹ kálẹ́ o. hello ẹ kálẹ́ sàn. ẹ kálẹ́ o. ṣé mo lóore fún àtúntà fífi ẹ lò fóònù tó fi ń gbọ́ láti ọ̀dọ̀ yín lọ. nílò ẹ̀ pátápátá. níbi ẹ̀ tí mo ti lò ẹ̀ wọ́tá. Mm-hmm. à ń gbọ́ yín báyìí sá. ok ṣe kókó tèmi fẹ́ mú jáde ó ń ta mí lára ká ní mo lórí ọ̀fẹ́ ni kí n ráyè bọ́ síta kìrìtẹ́nì ni mí kìrìtẹ́nì àti islam kò ṣeé fi wéra o bá a ṣe lè fi òkú àti ààyè bá a ṣe lè fi wé ara ẹ̀lú sàṣẹ̀ ń gbọ́ mi. àgbọ́yé à ń gbọ́yé láàrin ìṣẹ́jú mẹ́ta ẹlẹ́fẹ́ dáṣẹ́tọ̀ àbí bàbá. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ẹ bá wa ṣe láàrin bí ìṣẹ́jú bíi mẹ́ta. láàrin ìṣẹ́jú mẹ́ta ó kì í jẹ́ sáré mu jáde ṣẹ́rí ṣẹ́rí kírísítẹ́nìtì gan kì í ṣe kì í ṣe ẹ̀sìn ètò ìgbàlá ni ètò ìgbàlá ni hm? ìyẹn nọmba one ìyẹn nọmba one kókó nọmba two ò ní wípé jésù jésù jésù ò sì fi wé wọn mọ́tò á sì lè fi olùfúnni ní ìyè ẹni tó ń fúnni ní ìyè tá a máa fi wé ẹ̀dá òkú ẹni tó ti kú tó sí nǹkan tó lè ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ nínú kùránì pátápátápátá ló fi hàn pé ènìyàn ni mọ̀ọ́mọ́dù jésù is ordinary person kúránì gan ló gbé jáde kúránì gan gbé ọ̀rọ̀ jésù jáde púpọ̀ púpọ̀ ohun tí ò rújú ṣùgbọ́n ohun tó ń dùn méjì ni pé àwọn àwọn àwọn ọmọ àwọn kìrìtẹ́nì àwọn ọmọ kéékèèké nu kìrìtẹ́nì tí ò mọ tí ò mọ yàtọ̀ tí ò mọ bíbélì tí ò mọ kankan eh, àwọn tìláwí méjì wọn a máa gbé wọn síta wọn a máa bi wọn léèrè ìbéèrè wọn a máa gbé wọn ṣubú wọn bá ti wá wọn á fìyẹn kọ̀ gúrùdù pé ẹ̀sìn kẹ̀kẹ́. no jesu jesu olùfúnni níyì ni kò fi wé gbogbo ilé tán tán tán tán bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ hmm. kí ni kùránì sọ kùránì ó ní pé ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run ni jésù inú mi dùn sí evangelist noah a lè ya a lè ara wa sọ́tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wa ẹ̀mí wa àtàwa mẹ́tẹ̀ẹ̀ta ìkan náà ni mò ń gbọ́ pàtàkà proverb proverb eight bóyá lánàá inú mi bẹ́ẹ̀ ń dùn ọ̀rọ̀ nípa jésù níbẹ̀ yẹn ń sọ. bẹ́ẹ̀ni sà. sà. ẹ ń gbọ́ mi. à ń gbọ́ ló ní fún evangelist noah ní orí ọ̀fẹ́ ẹ̀mí mm-hmm. máa túbọ̀ mí sí yín mm-hmm. ìdí ló ń dùn mí bìkọ́ èmi mọ bíbélì mo dẹ̀ ń ka kùránì náà kò ṣeé fi wé ẹbí ọ̀dọ̀ ẹbí ọmọ uh, obìnrin jù ẹbí bẹ́ẹ̀ ni muhammadu ti lọ kọ́ ló ti lọ kọ́ nípa tó tó kọ́ ẹ̀kọ́ díẹ̀ nípa díẹ̀ tó wà nínú bíbélì wá fi wú àwọn èèyàn lójú jẹ it's so mm-hmm. nínú bíbélì jésù gangan gangan lè du ọlọ́run. nínú kùránì ó wà ń bẹ̀ náà jésù iná àlètò ọlọ́run gbogbo ènìyàn pátápátá kírímìnà àlègbára wa ọlọ́run máa mọ̀ pé ṣe jésù láti gba gbogbo ẹ̀dá àgbúrò fi muhammadu kò sí èfiwé jésù láyéláyé láì muhammadu is a human being like me. ó dá sí àgbà ní kó ṣe ok ó bímọ kò bímọ òní controversy ní ìsìn ó dá sọ́lọ́run á máa bọ́ pátá ni. kó tó kó tó kó tó kó tó bímọ ni ṣé báà náà lọ sọ pé kó fàyà kù lọ́lọ́run tó kó rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ létí ẹ̀ lọ́run bá sọ̀rọ̀ lọ́run bá ti sọ̀rọ̀ òun tó lọ́run bá ti sọ ìyẹn dúró ẹ̀yin ọlọ́run ò ní láti ṣe bí ènìyàn ṣé ọpọlọ èèyàn ọpọlọ erùpẹ̀ táwọn ènìyàn wa àwọn muslim tó ń gbé ti ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ God can do and undo you don't use your human brain to to think about what can what God can do you use it to limit God no ẹjọ ẹ ẹ evangelist ẹ bá bẹ àwọn àwọn kìrìtẹ́nì àwọn bàbá bàbá nù kìrìtẹ́nì ẹ káwọn ọmọ wa kan padà sí bíbélì kan lọ máa kọ́ bíbélì ẹ̀yin gan bẹ́ẹ̀ ti wà yìí tẹ́ bá mọ bíbélì gbogbo lè tẹ̀sí ẹ̀ lèbi sẹ́ni máa ṣe. bàbá lọ sọ́ọ̀sì wípé kìkì owó dídá oríṣiríṣi àwọn ètò ẹ̀sìn ẹ ká lọ mọ bíbélì tá a bá ti mẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọn á máa gbé wa tó gbogbo wọ́n béèrè ìbéèrè àwọn àwọn míì nínú àwọn nínú àwọn tó jọ ọmọ kìrìsìtẹ́nì tó bá bí wọ́n lè rè béèrè they cannot answer wọn ò mọ̀ kí yàtọ̀ sósì ìgbà mi ò di di pásọ̀ mi ìfẹ́ dárúkọ ọjọ́ a máa sọ di muslim ṣé bíbélì ṣe kọ̀ǹpìà kùránì ni how can you kùránì is a photocopy of bible látàtì iṣẹ́ èṣù láti pé jésù kìí ṣe olùgbàlà ọlọ́run yóò ṣà ọlọ́run yóò ṣàánú wa. jésù ó sọnù láyé ó sọnù lọ́run àánú ọlọ́run ni jésù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. if i if i can have my way i can prove this very very well my problem is just time. àwọn àwọn bàbá bàbá nínú ìgbàgbọ́ ẹjọ́ ẹjẹ́ kan ló máa kọ́ àwọn ọmọ wa ní bíbélì jẹ́ kí anybody má lọ síbi àwọn yusuf ẹ challenge àbí kí wọ́n ti ń gbórúkọ tí wọ́n ti ń pè wọ́n lọ síbi kí ni yusuf àtàdépọ̀jù ká má lọ síbẹ̀ mọ́. wọ́n kéré wọ́n máa yí wọ́n máa gbé wọn tó wọ́n máa fọ́n ṣe yẹ. Ebi tí mo wà ń bí gan wọn lè gbé mi gan ṣubú mo mọ̀ ń pa kùránì dáadáa. amáyé muhammadu amáyé muhammadu ayé ènìyàn pọ́nbélé ni muhammadu. nọ́ọ̀sì kò sí ó dà ó dà bàbá ẹjọ ẹjẹ ẹjẹ sọ kí ni ìdọ̀kùn iṣẹ́ ní ìgbàgbọ́ jésù bíbélì ikú ni jésù ló bá wa ṣẹ́gun ikú ikú ikú tó ń tó mú bá ti ní jésù ti ṣẹ́gun ikú ikú yẹn gangan nìṣòro gbogbo ẹ̀dá gbogbo olówó áfíríkà gbogbo olówó gbogbo àgbáyé kò sẹ́nìkan tó lè fowó ṣẹ́gun ikú kò ságbára nìkan tó fowó jésù nìkan tó ló borí ikú torí ẹ̀ la ṣe ń ṣègbàgbọ́ bẹ́ẹ̀ni kan bá kú gbàrà lẹ́ni tí ò bá ti ní jésù ọ̀hún àbáde ẹ̀ dájú. kristi yóò ràn wá lọ́wọ́ yóò sì ṣàánú fún wa yóò gbé wa ró nípa àánú rẹ̀ àní pàdánù ìjọba lọ́wọ́ so mo fẹ́ fi yọ́nà ọlọ́run gbọ̀ wá wá tí a bá pè tí a bá fẹ́ dá ṣètò àkókò tá a bá ti fún wa ẹ jẹ́ ká mánéjì ẹ̀ tó bá pa fẹ́ dá ṣètò ní láàrin ìṣẹ́jú mẹ́ta lórúkọ jésù ọlọ́run yóò wà pẹ̀lú wa torí a fẹ́ máa gbára wa lákòókò hmm, a fẹ́ máa gbára wa lákòókò a fẹ́ máa gbára wa lákòókò rárá lórúkọ jésù ẹ̀mí mọ́ ọlọ́run yóò máa gbé wa ró yóò sì máa ṣàánú fún wa agbára ọlọ́run yóò máa ṣíjì bò wá hmm. Eh, a máa mú gbogbo lọ sí abẹ́ ìtọ́jú ní àṣálẹ́ yìí olùwẹ́ fi ìyọ́nú ọlọ́run bẹ̀ wá mo ti sọ̀rọ̀ kan rí mo ti sọ̀rọ̀ kan rí léraléra àmì lórí ọ̀fà ti lè gbé ìpè mọ́ lálẹ́ yìí tí mo bá ń ṣe program <laughs> káwọn máa pe nọ́mbà nọ́mbà live tàbá ẹni tó bá fẹ́ dá sọ̀rọ̀ nọ́mbà live nìkan pè tí mo bá dé ẹni tó yẹ pé nọ́mbà kíní ni wọ́n pè sí eh, personal number ni wọ́n pè sí máa blọ́ọ̀kù nọ́mbà yẹn ni kò kí ń ṣe tìgbéraga o a ti ní nọ́mbà tá fi ṣe live tí èèyàn lè pè sí tá a fi gbọ́ra wa yé tá a fi òkè mo fẹ́ dá sétò ní o mo fẹ́ sí nǹkan báyìí ní o báyìí lèmi fẹ́ sọ sọ ọlọ́run yóò ràn wá lọ́wọ́ kò ní fi wá sílẹ̀ bẹ́ẹ̀ ni kò ní kọ̀ wá so ní atúnfẹ́ àkókò yìí bẹ ẹ̀yin ará ẹni tí ó bá wù láti ran ìrere yìí lọ́wọ́ torí pé àwọn lè fipá mú ẹnikẹ́ni láti ṣe Hmm, bí ó bá ṣe wá sí wa lọ́kàn ẹ jẹ́ ká ṣe é láti inú wa ṣé ìránṣẹ́ yìí nílò ìrànlọ́wọ́ ní gbogbo ọ̀nà tí àwa bá lè lò ẹ jẹ́ kí a ránṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ kí Kristi nínú àánú ẹ̀ kó ṣàánú gbogbo wa kó bùkún fún wa kó mú wa tẹ̀síwájú àti àwa àti ìdílé wa ẹnikẹ́ni nínú wa kò ní pàdánù ìjọba Ọlọ́run àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé nítorí pé ó mú wa parí iṣẹ́ ìránṣẹ́ ti àṣálẹ́ yìí ní ayọ̀ àti àlàáfíà ó dì wá mú nípa agbára àti àánú rẹ̀ orúkọ Jésù Ọlọ́run yóò máa fi ẹsẹ̀ wa múlẹ̀ kò ní yẹ̀ títí ayé àìnípẹ̀kun a máa fi àkókò yìí dágbére a ó sì tún máa fi palẹ̀ ẹrù wa mọ́ kí Olúwa kó jọ nínú àánú rẹ̀ kó túbọ̀ gbé wa ró àmín kí oore ọ̀fẹ́ Kristi Jésù kí ó máa mú wa bí sí i.